وسيئات أعمالنا من الله فلا له ومن فلا له أشهد أن لا إله إلا الله لا وأشهد أن محمدا ورسوله صلى الله عليه وسلم sallallahu alaihi wasallam إن أصدق الكلام كلام الله وخير a sì tún gbà pé ìjọsìn wa ẹnìkan ọ̀lẹ́tọ̀ síjọsìn wájú aláàánú lámàlàkì mọ̀kọ́tọ̀bí wà lánàbí yẹ mọ̀sálẹ̀ màláìkà kankan irú tó rí ọ jẹ́ irú bó ti wù kírù màláìkà bẹ́ẹ̀ ò súnmọ́ lọ́n tó kò lẹ́tọ̀ sí ìjọsìn wa òjíṣẹ́ ọlọ́run kankan ànábì ọlọ́run kò lẹ́tọ̀ọ́ sí ìjọsìn wa bó ti wù kọ́ jẹ́ alápàlẹ́ tó lọ́dọ̀ lọ. tá a bá lè gbàdájú láti pé bó ti wù kí màláìkà kan ó súnmọ́ ọlọ́run wa tó kọ́ àwọn onífẹ̀ẹ́ rẹ̀ tó kò lẹ́tọ̀ọ́ sí ìjọsìn wa kò lẹ́tọ̀ọ́ sí ẹni tá a lè fún ìjọsìn tá a gbà pé bó ti wù ká nàbí ọlọ́run kan ó jẹ́ ẹni ire bó ti wù kọ́ ẹni àpálẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba tó lẹ́tọ̀ọ́ sí ìjọsìn wa ẹ dákun jàmbá ṣé ní sẹ́wù kan wà lẹ́tọ̀ọ́ sí ẹni tá a mọ̀ sí ẹ dákun jàmbá ṣé ní igi kan ńlọ ọ̀pẹ kan ńlọ òkúta kan wà lẹ́tọ̀ọ́ sí ìsinmi wa nígbà tó jẹ́ pé pọ́tù kí màláìka ọ̀gá lásùmọ́ lọ́n tó kọ́ lẹ́tọ̀ọ́ sí káfọ́ orí balẹ̀ kọ́ lẹ́tọ̀ọ́ káàsì pọ́tù kọ́ lẹ́tọ̀ọ́ sí káàsì wa kọ̀lẹ́tọ̀ sí ìjọsìn wa ṣé ni odò kan wà lẹ́tọ̀ ṣé ni òkè kan wà lẹ́tọ̀ sí ìjọsìn wa ṣé ni ṣéwù kan wà lẹ́tọ̀ sí ìjọsìn wa ṣé ni wòlíì kan wà lẹ́tọ̀ sí ìjọsìn wa ó dájúdájú pé ẹni tó bá ń fi ìjọsìn rẹ̀ fún nǹkan mìíràn yàtọ̀ sọ́dọ̀ òun máa tó wá lẹ́yìn wá sí agbàdájú dájú pé ọlọ́run ọba yìí tí ṣe Allah òun ló dá wa gbogbo ògbésí ayé wa ọwọ́ aláàlọ́wà òun nìkan ló sì lẹ́tọ̀ọ́ sí ìjọsìn wa àlékún òkè ọlọ́run àlékún òkè ọlọ́run ọlọ́run bá sílẹ̀ àdébí tó fi gbogbo ń ta wí mọ́ wa torí tí ẹ bá sílẹ̀ àdébí ọlọ́run ló sábà tó fi gbogbo nǹkan yìí mọ̀ wa àwa náà ọ̀bá wọ̀ lónìí nínú ẹni tí ó máa ṣiṣẹ́ wù àwa náà ọ̀bá wọ̀ lónìí nínú ẹni tí ó lọ máa tọrọ nǹkan nínú sàárè pé à ń tà fẹ́ yìí ẹjá lọ bí sàárè àwọn àgbà. ìdí ń lò ògùn bẹ́lẹ́bẹ́ tí ń lò tó bá jẹ́ pé ọlọ́run ló gbẹ́kẹ̀lé lóòótọ́ akálàṣe tó bá jẹ́ pé èèyàn lọ àjẹmọ́ tàbí èèyàn ló ògùn ló bá fi ní kí nǹkan kan ṣe tí nǹkan yẹn bá ṣe ọlọ́run ló ṣe nǹkan yẹn o ẹni ọkàn jìyà pé kò gbàgbọ́ ọlọ́run ló ṣe ni o kí nǹkan kan ò lè ṣe àbúkájẹ́ ni o wà má bí kò mí ní ẹ̀mà tí fàmílà lọ ọlọ́run ìdẹ̀ra èyíkéyìí tẹ́ ẹ bá rí orí lórí iṣẹ́ rẹ ni onídẹ̀ra lórí ìyàwó rẹ onídẹ̀ra lórí ọmọ rẹ onídẹ̀ra lórí àlàáfíà rẹ famina lọ ọlọ́run ló ẹ pẹ̀sẹ̀ máa ní kó mi rí ìpàtẹ famina lọ gbogbo ìdẹ̀ra tó lọ́n bá ṣe fún gbogbo ìdẹ̀ra tẹ́ bá rí pé à èmi tí bá ti tábà ìdí máa jó tí bá ti lù ní máa yọ tí bá ti fọ́n ní máa wú ibo ní ìdẹ̀ra yẹn ti wá o ọ̀dọ́ ọlọ́run. tí ọ̀rọ̀ bá wá rí bá karama lọ́rọ̀ sí fún bàbá rẹ̀ gba bàbá wa tí a ti lọ ọlọ́run sí karama fún wa a pè bàbá wa lájẹ́ àgbà wọ́n wí báyìí lọ́wọ́ sí ṣe báyìí karama bàbá ibùdó báàsì bàbá ibùdó tẹ́lẹ̀ bàbá òfèmí bàbá Muhammad Abdul Wahab bàbá wa lánàá fọ́ọ̀sọ́ bàbá sheikh adam bàbá wa ní mahad wa sheikh muhammad abdulbaki bàbá wa ní kanílọrin wa kanílẹgbà bàbá wa kaníbàdàn wọn wí báyìí wọn sì ṣe bẹ́ẹ̀ karama ni o kìí ṣe mùjíza and this is the difference ìyàtọ̀ rẹ̀ láàrin mùjíza àti karama alimujizatu lè àbíyá ìwọ̀n mùsùlùmí àwọn ànábì ọlọ́run àwọn òjíṣẹ́ ọlọ́run àwọn ẹni mùjíza gbogbo táwọn ẹbí musa ṣe ọsọ ọ̀pálẹ̀ ọ̀pádẹ́jọ ọkọ̀ ọmọ abíyá báyìí ọyọ́jáde ọwọ́ di diamond gbogbo yẹn kí ni o mùjísà léèkù gbogbo táwọn yìí ṣáṣe ó jí òkú ọ̀làjú afọ́jú ó gbárọ̀ dìde òdì gbọ́rọ̀ pẹ̀lú ìyọ̀ndọ̀ ọlọ́run kí ni o mùjísà gbogbo táwọn ẹbí wa sallallahu alaihi wasallam tí wọ́n ṣe wọ́n sọ wọ́n báyìí lógun bádẹ́rì wọ́n fi kọ́ báyìí omi sì jáde bí àtàkàkọ wọn àwọn èèyàn sì mú itọ́ tẹ́wọn lọ́rùn ẹ̀tọ́ fẹ́ kú ẹ̀ ọ̀pẹ̀ ẹ̀tọ́ fẹ́ fọṣọfọṣọ kí nìyẹn mùjíza ìṣìkọ́kùn kọ́mà ìṣìkọ́kùn kọ́mà òṣùpá pín méjì fánàbí kí nìyẹn mùjíza igi igi wá bá ànábì igi wú tegbòtegbò ó sì wà wájú ànábì ó sì tẹríba mòjísà fànàbí gbogbo àwọn nǹkan yìí kọ̀ wá sẹ́yìn ta ni o ọlọ́run ni ẹ̀gbọ́sẹ́ ànábì sallallahu alaihi wasallam ọlọ́run ṣe nẹ́sọ̀rọ̀ ara sí ọlọ́run sọ àwọn ọmọ ogun kalẹ̀ láti sánà wọ́n sì ran àdúgbò lọ́wọ́ mọ̀jísà mọ̀jísà yẹn ti wá pín sódà àwọn àjọ ọlọ́run àtàwọn òṣìṣẹ́ ọlọ́run gbogbo táwọn bàbá wa ibùdó bá sì ṣe ibùdó tẹ́lẹ̀ àṣẹ ibùdó bàbá wa òfèmí bàbá wa mọ́mọ́ òkúta pẹ̀lú àhàbò bàbá wa alájí àgbà bàbá wa ní mahad gbogbo táwọn yẹn ṣe kàràmù ìjẹ́sẹ̀ lójú àwọn ọmọ akéwì ń bẹ ọlọ́wọ́ sàkẹ́ bàbá wa gbà ní mahad àwọn eléégún lẹ òkú mọ́ wọn wọ́n lẹ kù mọ́ wọn àfa wa sì sọ pé kíkà náà àfa wa bàbá wa gbà bí àgbà ń síbì gbàgbà bíi mo wà lẹ gbogbo táwọn eléégún lẹ pẹ̀lú bí ẹ ṣe súnmọ́ ọlọ́ kọ̀ bá bàbá òkúta kùmọ̀jẹ́lẹ̀ ó sàn sára ju wájú bàbá mo wá sí ní àfáwọn àgbà kan wá lọ bí bàbá lè rí ààbòmọ́lá ah, ah, pẹ̀lú close range yẹn àwọn eléégún sì lẹ̀kọ́ mẹ́yìn wọ́n sì lẹ òkúta wọ́n sì lẹ igi kò sí báyìí ah, bàbá wa ọlọ́mọsà kọ́ bàbá wa gbàdúrà torí pé òdodo ni kùránì lẹ́nu wọn so n tí bàbá sẹ́yẹ kí ni o kàrọ́mà ẹgbẹ́sẹ́ n tí bàbá wá sẹ́yẹ kí ni o kọ́ ah, wá ní àwọn afáwà ṣe mùjísà kan àwọn afáwà ṣe mùjísà kan la àfáwà kankan tó lè ṣe mùjísà òsì yẹ kọ́kọ́ ṣẹlẹ̀ láàrin bàbá wa àjẹ́ àgbà ń nà á sàtúnlá ìkẹ́kẹ́ sẹ́lá bàbá wa Sheikh Adam Abdullah Al-Alori àti bàbá wa àgbàní mahad ọlọ́pàá mọ́sà kẹ́gbogbo wọn kí ló ṣẹlẹ̀ wọ́n máa kó àwọn stáàfù ránṣẹ́ láti markaz tí wọ́n fẹ́ jáde kọ́ wá kọ́ kọ́ wá sí teaching practice ní mahad tó gbogbo àwọn alásìgbò tí a máa ń sọ̀sọ̀ sọ́kì ọ̀rọ̀ tí ọ̀kan àwọn èèyàn náà ní ẹ máa sọ ẹ bàbá má dùn ju ṣé wàá dábẹ̀ lọ ṣé wàá dábẹ̀ ju bàbá má dùn lọ bàbá má kí ju bàbá ní Ìbàdàn lọ bàbá má dùn ju bàbá nílọrin lọ kí la fẹ́ gbà ní ìyẹn jẹ. àwọn bàbá táwọn mọ bí ẹsẹ bọ́ọ̀lù ọ̀hún wọ́n sì mọ bí ẹsẹ bára wọn lò láàrin ara tiwọn alájà kan máa pe ṣé wàá dábẹ̀ láfa àgbà ṣé wàá dábẹ̀ mọ̀ se ṣé adama láàfáà gbà ṣé adama wọn pé bàbá bá láàfáà gbà bàbá bá kí ọmọ pé ṣé adama láàfáà gbà ṣé adama wọn pé bàbá bá kí láàfáà gbà àwọn ọmọ àwọn ọmọ ẹ̀sìn àwọn ọmọ kéwú àwọn ọmọ ẹ̀sìn àfa wa ni àfa àfa yẹn àwọn ọmọ fi yé dá atẹ́kùn láàmú ilé ọkọ̀ sí Facebook ṣé adama kéwú lọ́dọ̀ bàbá kàmẹ́lì bàbá o kéwú lọ́dọ̀ ṣé adama àbí wò ó kí ó lọ́dọ̀ ẹsẹ̀ bó bá tiẹ̀ rí bẹ́ẹ̀ kí ni kí ni kí ni kí la fẹ́ gbà mí táàrin wọn dá láàrin ara tiwọn ṣé fàdámà máa sọ pé káwọn ọmọ tí ẹ jáde lọ́dọ̀ wọn kọ́ wá sí ti ṣe practice yìí mahad bàbá wa ní mahad gẹ́gẹ́ ni wọ́n máa ń tẹ́sì yìí gbogbo àwọn tó bá wá wù fúnra ara wọn ní wọ́n ṣe dákú fún wọn. àwọn kan wá gbéra wọ́n fẹ́ wá sí mahad tí wọ́n ti ṣe practice ẹlẹ́kọ̀ọ́ bá dá ọmọ yẹn lóhùn. àwọn kan wá wá fún teaching practice láti markaz wọ́n wá wá sí mahad. wọ́n wá sọ pé njọ́ tí wọ́n wá wọn ọba bàbá wọn wá padà lọ sí agége wọn àwọn ọba bàbá sọ wọn ò sí tẹ́sítì fáwọn wọn ò sí tábí fáwọn torí bàbá àgbẹ̀rẹ̀ máa ń ṣe tábí fúnra fún ẹni tó bá fẹ́ kọ́ jẹ́ tíṣà lè kéwò fúnra rẹ̀ ṣé wàá dẹ́nu wá ní àbẹ̀ lọ́n fún yín ni aláàjì múdàlá tí rèé wọn bá ṣe tábí fún yàn àti páàsì lọ́wọ́ ọlọ́run àbẹ̀ lọ́n fún yín bá ń lọ mínísítà láwù bízì kò ní lè ṣe tàbí òfin ó sì dáhùn ọdún lẹ́tà wọn ta wí ìdélé òtọ́ bàbá má fi yanjú ọ̀rọ̀ lọ́wọ́ pẹ̀lú àwọn èèyàn kan nínú máàlù wọn àbí àwọn tí wọn wá látàgé ní bàbá wọn ọ̀dà ṣé bàbá wa àgbà lágége ní gẹ́gẹ́ ní sàmì ẹwà ṣé lẹ́tà wọn ní orí bẹ́ẹ̀ ni ọ̀dà lọ pín sí kíláàsì tó bá yẹ láàrin àdúgbò kí ni tí kíláàsì ṣe fún ṣe o kàràmù. kàlámà yìí n tó wí lágége ọlọ́run sì gbà ní ìbàdàn ẹ̀gbọ́ kàlámà yìí ìkẹ́kẹ́ ti ṣẹlẹ̀ sáà àbáwọ̀ àgbà àbáwọ̀ àgbà ní lánàá ṣẹlẹ̀ àwọn lọ́dọ̀ wọn èmi àti sheik amúdẹ́yà àsìkò àwọn akéwì lọ àwọn bá bàbá wa àgbà tẹ́jẹ́ kàlífà tó yìí bàbá wa mọ̀tàbọ̀ ọ̀làdàṣẹ̀ ọlọ́jẹ́ mi wọ́gùn àwa lọ ṣèwádìí ẹ̀dá kan afẹ́ mọ tọ̀ríkà tí bàbá lánàṣẹ ṣe àwa gan ká lè mọ̀ torí bàbá lánàṣẹ làáfà àáfà tiwa bàbá lánàṣẹ Sheikh Usman àkàbíọ́ lánàṣẹ àwọn làáfà àáfà tiwa afẹ́ mọ tọ̀ríkà wo ni bàbá lánàṣẹ ṣe gẹ́gẹ́ kọ̀ọ̀dìrí àbí àbí tìjà àbí àbí ṣàzàlíyà àbí nàkṣàmẹ́lì àbí rìfà ìyà èyí ẹlẹ́ẹ̀kejì ni pé a fẹ́ rí àkáǹtì oògùn babaláṣẹ gẹ́gẹ́ sẹ́wọ̀n oògùn jọ nínú oògùn olúmọ lọ́dẹ̀ tó lóde sixty five years tí bàbá ń kó láyé lónìí sẹ́wọ̀n pé alájọ́ ọ̀nà lọ́nà ó di kí ni mo pé o sixty five years lọ́dún tí babaláṣẹ ṣe kí ni o tẹ́ kó láyé sixty five years ẹ wo iye ọdún wọn gẹ́gẹ́ ẹ wá fi sixty five years tẹ́tí kó láyé kún ẹ̀wù ìrọ̀dùn sẹ́kù balájọ́ òní wọn. Abu Asina ebi òkèsí ọ̀rọ̀ mùsùlùmí nù mo ní ẹ lọ kíyèsí ẹni kìí sọ̀rọ̀ lọ kíyèsí mo wí ṣé kìí sọ̀rọ̀ lọ́wọ́ mi ni lọ kíyèsí iye ọmọ kó bá mójútó ah, àwọn èlé ọmọ kéékèèké ní ibi orí àwọn èlé ọmọ kéékèèké àwọn ọ̀sán gbogbo wọn náà lọ́mọ wa gbogbo wọn ni wọ́n sì sọ yìí nìyí gbogbo ọmọ mùsùlùmí ọmọ wa náà ni gbogbo wọn ni wọ́n sì lọ́nà bàríkà wọn ò ní sí wọn ò ní sórí ibi wọn ò sì ní jọmọ fọmọ wọn ò ní jẹ tọ́ọ̀dù wọn ò ní jókòó gbó kọ́dà bí wọ́n gbogbo tí wọ́n bá ní wọ́n máa nídìí tọ́ọ̀kì láyé bí owó lọ́lá ọlọ́run ní jáwọn àti ọ̀yà rẹ̀ pẹ̀lú òkú ọlọ́run làwọn àti ọ̀jẹ̀ mo ní alọ́lẹ̀ bàbá wa lánàṣẹ́ ó ní 65 five years tí bàbá lánàṣẹ́ kúrò náà àwọn adéyẹ bàbá lánàṣẹ́ èmi àmúdírì Sheikh Sulaiman amúdíyẹyà ọlọ́jọ́ mi wọ́n kú ó sì sí láàmú dáadáa bàbá wa bàbá Hakeem ọmọ tó sọ̀rọ̀ mọ wá kó àwọn akéwì lọ́wọ́ àwọn adéyẹ bàbá lánàṣẹ́ ní àrìnà àlọ́ mọ́sálásí bàbá àlọ́lé bàbá bí bàbá lánàṣẹ́sẹ́ tó wọn àsìkú bàbá lánàṣẹ́sẹ́ mọ́sálásí ọ̀pọ̀lọpọ̀ àwọn ṣékù sí wọn sí tó ní bàbá lánàṣẹ́ náà pé mọ́sálásí tí a bá sí òkú sí èèwọ̀ ní kí nìṣúlẹ̀ olórí rí òkè ń bẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn tí a bẹ̀rẹ̀ aláàbá mọ́sálásí wọn máa sí wọn sí òkú Awa sálámà sí mọ́sálásí tán àwa lọ bá àlééfà baba bàbá wa tòní bàbá lọ́dẹ̀sẹ̀ tòní àwọn ṣẹ́ẹ̀tì mọ̀tàrọ̀ ọ̀làdẹ̀sẹ̀ àwa ní ọlọ́jẹ̀mí yóò kù baba ní ọmọ ọmọ kéwù bàbá lọ́dẹ̀sẹ̀ bàbá lọ́dẹ̀sẹ̀ làáfà baba ní mahad bàbá ní mahad ní àfà tiwa àwọn táwa wá fún nǹkan bíi márùn-ún nǹkan àkọ́kọ́ ni pé afẹ́mọ kọ̀rí kàwó gan ni babalánẹsẹ̀ sí tìjàníyà ni babalánẹsẹ̀ ní àbíkọ̀dìríyà àbílẹ́bíṣàmbàbí àbírífàáyà àbísùnúsíyà àbíṣàràzàbíyà àbí àwọn líyà líyà líyà líyà líyà níyàt èwo ni babalánẹsẹ̀ sí ń bẹ̀ afẹ́mọ̀ ìkíni alẹ́ kejì ni pé àkáǹtì ogun babalámẹsẹ̀ afẹ́rí òdì méjì ẹ̀kẹta ń bẹ̀ ni pé kí ni àsọ́ọ́lẹ̀ babalámẹsẹ̀ nípa ìyàwó fífẹ́ ṣé babalámẹsẹ̀ ń yọ̀ǹda fáwọn ọmọ kéwú wọn kí ìyàwó owó kọjá mẹ́rin ẹ̀kẹrin ń bẹ̀ tá a wá fún òun ni pé kí bàbá ó yọ̀ǹda fún wa gbogbo àwọn tí a bá jẹ́ ọmọ kéwù tiwa tí wọ́n gbọ́ tọ́lọ́run lára wa tí wọ́n fi di pé a ní ọya ẹ̀wà máa lọ kẹ́yìn náà lọ dádúró kí wọ́n yọ̀ǹda ọjọ́ kan fún wa táàmù wa kọ́ wọn ní tíra kan nínú mọ́ṣáláṣí bàbá lámùsọ láti lè jẹ́ kẹ́yìn ọmọ kéékèèké tẹ́jọ́ máa kéwù kẹ́ ẹ̀ mọ̀ pé àwa alùsùn lẹ̀wọ̀ jàmáà àìsí ọ̀tá kankan náà àwọn yẹn àìsí ọ̀tá wọn àní kí wọ́n yọ̀ǹda fún wa gbogbo ọmọ kéwú tí a bá kéwú wọn láàyè tó jẹ́ pé àwa la ní ọ̀yá wa mọ̀ gbogbo omi tó yà sí ọ̀nà ọlọ́wọ́ pẹ̀ àwa kó gba wọn wá àwa kó wọn lọ sí ìpìlẹ̀ tó jẹ́ bàbá wa inú mọ́sálásí tí ó jókòó lẹ́gbẹ́ báyìí a ní àwọn tàbá wà ní a ní ẹlẹ́ẹ̀karùn-ún ni pé ẹjúwe fún wa ilé olówó wo ni bàbá lẹ́mẹsẹ̀ máa lọ pé ṣé àwọn kọ́ àwọn akéwì lọ sàdúrà bẹ́ẹ̀ ìfọwọ́tà nìyí náà ọ̀rọ̀ tí wọ́n sọ yìí ọ̀rọ̀ tó nípìnlẹ̀ ní ojú wọn fẹ́ kí gbogbo ẹ̀ jẹ́ jẹ́ mùsùlùmí alùsùnà kẹ́lọ dọkumẹ́ntì ẹ̀ kẹfì sínú archive làásì ìyàmà pàápàá jùlọ ẹ̀yàn ọmọ kéwù ẹ lọ dọkumẹ́ntì ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ fún àti mọ̀ṣẹ̀ gbogbo ayé ní gbọ́ báyìí èmi abdulhakeem abdallah àti sheikh suleiman amúdíyẹyà kọlọ́ọ̀bà lọ́rẹ̀ bí wọn sì síra wọn lára àti bàbá wa kan àbúrà kí ọmọ tó sọ ìkẹ́lùkùn ọmọ àwọn àgbàlagbà nínú gbajúmọ̀ ní nílẹ̀ àwọn ìsáfà àtàwọn akéwù ẹ̀ ọmọ akéwù bẹ̀rẹ̀ lẹ́tẹ̀lẹ́ ní lọ́jọ́ rẹ̀ Abdulkadir Jurjani ọ̀tẹ̀lẹ́ mi lọ Yusuf Malami ọ̀tẹ̀lẹ́ mi lọ Ibrahim wo ọ̀tẹ̀lẹ́ mi lọ abẹ́ẹ̀kọ́ a wá ṣe indoor meeting pẹ̀lú bàbá àwọn anúlé pẹ̀lú bàbá èmi àti àwọn àti sheikh sulaiman amúdẹ́yà àti bàbá wa bàkírù ọmọ tó sọ nígbà tá a wá yanjú ọ̀rọ̀ tán ìyìn ìfẹ́ kọjá pé làbáde màá fáwọn ọmọ akéwú mo wá pe àwọn ọmọ akéwú wọlé padà bàbá gbogbo ọ̀rọ̀ tẹ́ ẹ sọ ẹ bá a tún sọ lójú àwọn ọmọ yìí ṣé bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ ẹ́ ọlọ́ntẹ́lẹ́bí bàbá wa ní wọ́n láwọn ní pa lọ́láwọn fi ọkọ̀ àbí ọlọ́run wọ́n ní bàbá wa Sheikh Usman Àkànbí ọlánàṣẹ́ kò sí tọ̀rí kàkàkà ṣebí táwọn apàṣẹ bí bú àwọn àrùsùn náà ní pé torí pàmò àṣẹ ni wá láàfi ṣe tọ̀rí kà sọ́mọ̀ sí náà ní bàbá lánàṣẹ́ bàbá ní àwọn wà á fi ọ̀rọ̀ tó kúnná tányányá jẹ́ ní ọ̀rọ̀ táwọn sọ yìí wọ́n ní ṣe bí bàbá àwọn ni wọ́n ní ṣe bí bàbá àwọn ni bàbá lánàá sẹ̀ ṣé bá a fa àgbègbè wa ni ṣé báwọn làwọn jókòó lórí àga wọn yìí wọ́n níbi tí bàbá ti máa jókòó náà làwọn jókòó yìí táwọn ti ń sọ̀rọ̀ táwọn sọ fún wa yìí wọ́n ní bàbá lánàá wọ́n ní bàbá lánàá sẹ̀ ò ṣètò oríkà kẹ̀kẹ́ lákọ̀ọ́dìríyá wà láti jà níyà. bàbá wọn yẹn so bàbá lọ́nà ṣe ẹ̀rù ṣe tọ̀ríkà kankan wọ́n ní bàbá lọ́nà ṣe ṣe tọ̀ríkà kankan so bàbá lọ́nà ṣe ṣe wòlúrí wọ́n ní bàbá lọ́nà ṣe ṣe wòlúrí ẹ̀ gbọ́ torí tá a bá sọ̀rọ̀ tá a bá àwọn sàbẹ̀ tí wọ́n máa sọ ni pé ẹgbẹ́ dáwọn lóhùn àwọn afáàlẹ́ lárúbáwá ni wọ́n sọ ǹjẹ́ bàbá wa òfùmánù àkàbí ọlánàṣẹ ǹjẹ́ ní gbogbo ilẹ̀ yorùbá yìí ǹjẹ́ gbogbo nàìjíríà yìí ǹjẹ́ ní gbogbo ilẹ̀ yorùbá àti gbogbo nàìjíríà lápapọ̀ ǹjẹ́ bàbá wa òfùmánù àkàbí ọlánàṣẹ sáfà kékeré nínú wọn. bàbá ní sheikh usman akabiola nasir kò ṣe tọ̀ríkà kankan tẹ̀ kó láyé wọn ò sì ṣe burúkú yìí bàbá wa ní kọ́dà kó lè dá lójú nínú orin tí bàbá kọ kẹ́yìn mo tó jáde láyé ni pé wàhálà túbí ti jáde wàhálà túbí kọ́ dirí bàbá ní látùbí tí jáde èmi ṣe tọ̀ríkà tìjáníà wàhálà túbí kọ́ dirí. bàbá ní èyí táwọn rántí ń bẹ̀rù wọ́n ní bàbá pé wọ́n lásán ní ti jáde wọ́n lásán ní kọ́ni àwọn wà á ké lẹ́ẹ̀mejì náà torí á padà lọ gba bàbá ní àwọn ti àwọn bàbá tọ́jú ẹ̀ lẹ̀ tíra tí bàbá lẹ́nu ẹsẹ̀ kọ kẹ́yìn wọ́n ní èyí táwọn kàn rántí ń bẹ̀rù wọ́n ti láwù rẹ̀ nù ìbẹ̀rẹ̀ rẹ̀ pé bàbá sọ pé èmi Usmanu Àkànbí Ọládẹsẹ̀ wọ́n lásán ní ti jáde wàlá. tí ìbá tún ṣe pé ẹ̀sìn ló tún ṣe ló mú rùjú wa tẹ́yẹ̀ bá bú wa tó ń ṣe pé tó ń bú wa tó ń dákọ̀ wa gẹ́ wà láyà àmì fèsì ẹ̀ lè gbọ́ bẹ́ẹ̀ pẹ̀lú mi láńlá kí ọbọ̀ sórí platform kan sí kọ́ ọmọ ẹni ọkọ̀ tó ń pè mú dínú kọ́ máa ṣépè kọ́ máa kú mi kò nítumọ̀ ìyí tí màá kà tó ṣe ń bẹ̀ tó bá tún sọ̀rọ̀ ẹ̀sìn tó tó dẹ̀sìn rú wọ́n sọ àfáà kan mo wò ó lánàá ní platform kan ó sì jáde sí gbangba ó sì ní kèése wò kí mùsùlùmí ọkùnrin kó lo chain àbí kó lo ilẹ̀kẹ̀ sọ́run ó ní èsè wò nígbà tí ó ṣe lọ́ba sí mọ́ àdíìfì kan wá àdíìfì gangan iná ló wá sọ pé èèyàn kan ó ní ànábì sọ pé àbúrò yàrá lọ́ba àdìfì yẹn wá pé gbogbo ọkùnrin tí bá múra bí obì òfò ni ó sè gbogbo obì tí bá múra bí ọkùnrin òfò ni ó sè onẹsìn bá dì sí ẹ wa ọwọ ni ẹ sọjá nínú àdìsí ẹ gbọdọ ti dá ọmọ ẹlẹ àdìsí dá kọ tẹ ah, ọ ó ní ẹ ó ní àwọn náà máa dídì yẹn lọ àwọn yẹn kéwu ṣètánì o gbogbo jàmá gbọ́dọ̀ ṣọ́ra o tí ọmọ sọ́ra bá wá jáde lẹ́nu lẹ́nu rẹ̀ ó dùn òun gẹ́gẹ́ ló tó wá mú àdídì yẹn wá wípé ànábì sọ pé kò ní dáa fún gbogbo ọkùnrin tí bá múra bí obìnrin kò sì ní dáa fún gbogbo obìnrin tí bá múra bí yìí sẹ́rí pé bídépè ti ń ja àwọn èèyàn pọ̀ ọmọ tó tó tó ọkùnrin tó ń sí tọ́ta ń kókó tó fi ẹrí létí kó wá ní fi bàbá wò ipa gbogbo ọmọ obìnrin tí wọ́n ṣòkòtò kí ayé ti ń ságì tí wọ́n ṣòkòtò tí ń ṣe bí ọkùnrin wọ́n wá ní kọ̀lọ́kọ ọ̀rọ̀ kọfẹ́ wọ́n ń gbé wọ́n gbé jùlẹ̀ ó bí bàtà wọ́n lé jáde ibi tẹ́gùn ti wá tẹ́gùn ti pọ̀ jìnnà ó sọ̀rọ̀ rẹ̀ àfáàyè wa sọ pé ọkùnrin mùsùlùmí lè lo chain ẹ̀ máa dáhùn ẹ̀yẹ yàn ẹ̀ máa lo chain ẹ̀ lò lẹ̀kẹ̀ ọwọ́ ni ọ̀dà bàtà yìí sọ pé kọ́ máa lo chain kọ́ máa lo lẹ̀kẹ̀ àwọn afáàsù fi tẹ́ pẹ́tẹ́sì bá kọ́ ló ń kọ́ mo ní sẹ́gbẹ́wá ẹ̀yìn afáàsù fi sẹ́yìn náà òótọ́ ni kí ni ìyàtọ̀ ti ń bẹ láàrin ẹni tí pẹ́tẹ́sì bá àti ẹni tí ń fi chain ọ̀rọ̀ àtẹ̀tí lò so kò sí àtàlà àárín yìí pẹ̀lú ìdúgbò yìí ti. ẹ dákun tẹ́tẹ́ bá lọ́wọ́ kọ́mẹ́ntì tèmi wọ́n ní ẹ dákun ẹ jẹ́ àmọ́ gbọ́ àfáàlì mọ́ ń tí ẹ kẹ̀jẹ́ á ṣe ni pé ẹ jẹ́ á fi ibi tó kù sí ibi tó sì gbọ́ àti ibi táyì mọ̀ọ́ká ti wáyé fún ẹ jẹ́ á yé àtàwọn tí wọ́n bá gbọ́ tí wọ́n rí bí rẹ̀ a níbi láti máa kú ṣẹ́yìn a níbi láti máa ṣépè ká máa wá ṣépè fún mùsùlùmí nítòsí ẹ̀yà tí yòókù nú ẹ̀sìn ẹ̀gbọ́ ẹjẹ́ àṣàlàyé fóònì ní nàìjíríà brọ́là àdìsí tó kóòtù gẹ́gẹ́ òun náà ló sọ pọ́pọ́rọ̀ ìgbọ̀rọ̀ ló jẹ́ ṣe bí n ti jẹ́ àdìdì ọ̀rọ̀ tánẹ́bí bá sọ ìwà tánẹ́bí bá wù ìmúra tánẹ́bí bá wù àti tí wọ́n ṣe lójú àdàbí táwọn ẹbí ọ̀sọ̀ pé káì mọ́ sí bẹ́ẹ̀ rẹ̀ jíjá bí sí àfáwọn àgbà ní jókòó bùkátà mú wa rẹ̀ ṣé bẹ́ẹ̀ mú àwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn ọmọ jíjẹ́ àdí ìjíjẹ́ àdí ìdí mo wí kalẹ̀ ọ̀rọ̀ táwọn ẹbí kan sọ jáde lẹ́nu kí ni o iṣẹ́ táwọn ẹbí kan ṣe kí ni ìwà táwọn ẹbí kan wù kí ni ìròyìn pé báyìí lànà bí ìjọ bẹ́ẹ̀ lànà bí iṣu bẹ́ẹ̀ lànà bí ìmọ̀ràn bẹ́ẹ̀ lànà kí ni o. ìyí tí wọ́n bá ṣe lójú ànábì tànábì ọ̀sán pé ẹnu ṣe bẹ́ẹ̀ mọ́ o kí ni o. mo ní ìlú àfa wọ́n múra lójú ànábì ọkùnrin múra lójú ànábì ànábì òfin ṣe ìrọ̀rùn mi sàbí kẹkẹ ọ̀rùn mi àdìsí sì clear rẹ̀ pé nínú ìmúra obìnrin òun ni chain wà gold silver tàbí ibi sọ wípé níbẹ̀ náà àwọn ìyá ara tó jẹ́ wípé chain rẹ̀ báyìí ọ̀rọ̀ ṣẹlẹ̀ nígbà kí ló ní chain ara àmúra obìnrin ni chain wà ẹ̀ṣọ́ àdìsí sọ wípé gbogbo ẹ̀sọ́ tóbìnrin bá ń ṣe kọjá fún ọkọ wọn nìkan so obìnrin tó bá lo chain gan tó wá lo ìdòwò tó transparent ọlọ́mọba lójó tó bọ́ sọ̀sẹ́kì tó bá sọ̀sẹ́kì gbogbo kẹ́lẹ̀ wọ́n pé gbogbo ọ̀nà wájì kọ́lọ́ sàánú wa ṣé bí ọ̀nà lọ́ra bolùwà ní fúláwó rẹ̀ gbóná sẹ́kì. wàhálà àná pé lọ́wọ́ kọjá tí èèyàn kàn rò pé mo ti gbọ́ mo lè rọrùn ó complex jù bẹ́ẹ̀ lọ èdè lágbára ó complex jù bẹ́ẹ̀ lọ so ìbéèrè àkọ́kọ́ tá a lọ bèèrè lọ́dọ̀ bàbá lánàá sí ó kílẹ̀ àbí òkìlẹ̀ wọn bàbá lánàá sí kèé ṣe oní wíìlìtì bàbá lánàá sí ṣe oní tọ̀ríkà wàhálà bàbá lánàá múrìdì ibi tí jẹ́ múrìdì ní routine intanet òde bá ṣe kí wọ́n á ní tí bàbá náà ṣe òde bá o kò ká ìbéèrè àkọ́kọ́ clear mi wípé bàbá náà ṣe ṣe onítọ̀rọ̀ ká so gbogbo àwa tí a bá wà láyé lónìí ta ní súnà lẹ́bí náà máa ṣe tá a sì tọ̀rí ká ajẹ́pẹ̀pẹ̀ ìṣòro torí bá jọ máa òde ayé òde òní nìkan ló fi rí bẹ́ẹ̀ fún wa gbogbo asọ́fẹ́ ti sórí ilé wa látàdí náà àwọn náà ṣe kí ni o kò sí ní bàbá láti ṣe kí kọrin pé wà láàṣọ bíi ti jáde wà láàṣọ bíi kọ́. ṣe kọ̀dírí àìmẹ́sẹ̀ tìjà ní ọ èmi ẹ̀ṣẹ̀ kankan mú mọ́ ọ mi ṣe o bíi ṣéwù tábà wà ọmọ akéwù ọmọ akéwù lárẹsẹ tí bá wà ń ṣe tìjà ní àkọjìlí àti ṣéwù tọ kí láwa pè wọn ẹja ní òun náà ní káfíń ó pera rẹ ọmọ tó ń bá lè dé tó bá lè fẹsẹ̀ rẹ̀ múlẹ̀ pé ọmọ akéwù lárẹsẹ mímí tó wá sí tọ̀ríkà nígbà tí bàbá wa àgbà gẹ́gẹ́ tó ní tó tó tọ́jà fáwọn àfáwọn ọdún lálá stúbì النفوس جميعنا وجنة الفردوس جلوس جميعنا gbogbo wa sì ní bá a ṣe ṣe tọ̀rí ká yìí jannatu firidausi látòwọ̀ ìbẹ̀rẹ̀ ìjòkó wa. sẹ́gbà sábà wọ́pẹ́ wọn ni wọ́n dà gbogbo yìí ẹ bá bá àǹtí ògùn bàbá alábẹ̀sẹ̀ jáde tí wọ́n fi ráyè ṣe tó bá wọn tọ́wọ́ ayé òfin bà wọ́n tí wọ́n fi kú kúyà tí wọ́n fi sórí ibú tí wọ́n fi fọ́lọ́dú tí wọ́n fi sáláìdé tí wọ́n fi jẹ ilé ọ̀rọ̀ tí wọ́n lọ́rọ̀ tí wọ́n kọ́ ilé tó jẹ́ pé ẹni tí wọ́n dùn ní àjọ òkú wọ́n yóò bá láti ṣe òjò òkú. Ah. so bàbá láti ṣe òjò òkú rí àwọn àfáàṣẹ wa máa ń pe òjé bóde níbi táwọn ti lọ ṣe ṣọ́ọ̀bù. ẹ bá náà àfa lónìí wọ́n ẹ wà lọ́pọ̀lọpọ̀ yóò wá orí eku orí ẹyẹ orí ẹja ìgbà àkókò sẹ́ẹ̀rẹ́ yóò tó mọ ọmọ akéwì lẹ́yìn gbọ́dọ̀ lọ àwọn lọ sí ṣọ́pìnì níbo lóde níbo rè ńlọra ló kú lẹ́jà láwọn lọ sí ṣọ́pìnì ńlọ ọ̀rọ̀ yẹn ńlọ oríta pé ńlọjà ara àfa ó tún wé lára onírun àbúdé fìlà ó ti àtúntò tẹ̀síwá àná sábà pé ń tẹ́ sọ fáwọn tẹ́ ẹni ọ̀rọ̀ lẹ́kúlẹ́jà lọ́dọ̀ wọn gan ni pé ìtẹ́múlọ́wọ̀ yẹn ò gbé nígbà tá a bá tún lè mú tẹ̀síwá àná lọ́lé lẹ́kúlẹ́jà tó fa tẹ̀síwá àná báyìí pé ẹ bá mú orí òkété ẹ bá mú epo asín ẹ bá mú ọ̀rọ̀ gbígbẹ ẹ bá mú ọ̀gà tó sì mú tẹ̀síwá àná lọ kí wá ẹlòmíì náà tó máa gbé ẹ̀mọ́ bó mojú bí ọmọ máa fojú sí ọmọ àlè máa fojú sí jẹ́ wọ́n yẹ tó sáré parí tìláwà tó ka Kùránì níbi lẹ́kùlẹ́jà sọ ọmọ pé àwọn lẹ́kùlẹ́jà kan wọn ọ̀kà ní sọ fún ọ ni wọ́n padà sọ pé ọ̀dà kan tètè rè kí ni Kùránì tó wulẹ̀ wà gbé lọ ìyí tó gbé lọ tí ò gbé ọ àgbè ọwọ́ tó wá dúró ẹ bá gbá káńtì babalá bàbá lánàṣẹ jáde ẹjá kan kọ bàbá ní wà láì bàbá lánàṣẹ wà lákàntì òkú torí pé bàbá lánàṣẹ òjò òkú ni kódà bàbá lánàṣẹ yẹn hàn jù tí a bá yìí ti sọ̀rọ̀ kò ti sẹ náà bàbá lánàṣẹ táwọn ń sọ yìí ẹ wá jẹ ìsọkánú kàrámà tó lọ tún ṣe fún wa wọn pọ̀ gan ẹ wá jẹ ìsọkánú kàrámà tó lọ ṣe fún wa bàbá lánàṣẹ wọn fẹẹ ṣe mítìrì pẹ̀lú àwọn àfáà kan lórí ọ̀rọ̀ mọjòkúmọ bàbá lánàṣẹ lọ́dálẹ̀ bàdàn ẹ má jòkú mọ́ ẹ má hẹ́hà ẹ má gbowó olóògùn ẹ má sóògùn ẹ má dìfá ẹ má lògbàdì sọ́mà sí babaláwo ẹ̀sẹ̀ tó sọ yìí bàbá tó yẹ pé wọ́n ti kú láyé nìsí láti sixty five years ní ẹ ti kú láyé ní sọ pé sixty five years wọ́n lò láyé o àní wọ́n ti kú láyé nìsí láti sixty five years ní ẹ ti kú láyé sọ́mà ẹ̀kẹ́ nìyẹn bàbá yìí wọ́n ní nǹkan kan wá ṣẹlẹ̀ wọ́n wá pẹ́ pé wọ́n sí pé wọ́n fẹ́ parí ọ̀rọ̀ kan láàrin àwọn àfáà síra wọn nílẹ̀ Ìbàdàn yìí wọ́n wá retí bàbá lánàṣẹ bàbá ti wá bàbá ní máàdù àwọn tí wọ́n wà ní jòkó yẹn ọmọ tó wà lọ́gà àwọn tí wà ní jòkó tí wọ́n fẹ́ pe àfáà wọn sí wípé torí gbogbo ẹgbẹ́ fẹ́ rí àfáà wa fín àwa nílò láti gbẹ̀yànú lára rẹ̀ wọn ò jẹ́ ọmọ kéwù sí i tẹ́gbẹ́ bí ọ̀gá bá dọ́dọ̀ àwọn èèyàn wọ́n wá dọ́rọ̀ àfáà yín ẹ̀pẹ́ tọ̀ àwọn náà máa ní jù ní ọ̀rọ̀ wọn ṣùgbọ́n. ìtí ó ń tí ń kálùbá ní kakú òun náà àwọn ọmọ kẹ́wù jọ èmi dúpẹ́ lọ́dọ̀ ọlọ́wọ́ irú kàtíkóòtù ọmọ kẹ́wù bẹ́ẹ̀ lèmi bì lọ́dún sí o. Ah! <laughs> èyí ó pọ̀ kùkù kan àfáà mi tá ló lú ẹ̀ mi òṣòlù ẹ̀ bó bá kú mẹ́bàá sọ àwọn àfáà náà níbẹ̀ ọmọ bẹ́ẹ̀ ni gbogbo àwọn àfáà ti mú kí wọ́n lọ ìkẹsẹ̀lẹ̀ tí àwọn èèyàn tí wọ́n di ọ̀tẹ̀ máa fáwọn àgbà tàṣẹ́jú rẹ̀ pọ̀ kìníkà rẹ̀ ṣe kìníkà rẹ̀ ṣe kẹ̀kẹ̀ wọ́n wá fẹ́ joyè kan lòlú wọ́n tẹ́lẹ̀ wọn fáwọn lọ mo kó owó lọ ànànànànà mo wá dúró sẹ́yìn àwọn afáwọn báyìí àwọn ìwà rí gbọ́dọ̀ mi ọ̀rẹ́ rìn kálukú ọ̀rọ̀ kọlọ̀ tí wọ́n sọ pa àwọn afáwọn wọn dákẹ́ sí wọn ni asa lọ́mọ rẹ̀ wọn ni asa o ọmọ tí wọn kò asa ni o àfa àkọ́jọ́ bẹ̀rẹ̀ lára rẹ̀ ọmọ kẹwàá alábàárẹ̀ kàdọ́ bẹ̀rẹ̀ lára àfa rẹ̀ tá a sì lẹ́rìí fún ìta sọ ìta lẹ́rìí fún ni ẹ gbọ́ ni ìfúnlẹ̀rì náà nísìnyí ẹ gbọ́ sọ yìí sì tún ìdíwèé bí tẹ́tí lẹ́rìí rẹ̀ ẹ gbọ́ sọ àwọn àfáà wa wọ́n wá rí pé mo dúró dáadáa tẹ́yẹ́yẹ́ níjọ́ náà àwa délé àwọn àfáà wa ní à ó rí pé gbogbo àwọn èèyàn wọ́n bá wà kójú ó nìyí ìwọ nìkan o sì wá dúró ó wá dàbí ẹgbẹ̀rún èèyàn wọ́n ní ìwọ nìkan ó wá dàbí ẹgbẹ̀rún èèyàn wọ́n ní pẹ̀lú ògbó ọlọ́run gbogbo omi tó bá wà ó máa jẹ́ wọn nìkan bá ní àbí ẹgbẹ̀rún náà ló sì máa rí iṣẹ́ dẹ́gbẹ̀rún ìyá bá máa ṣe ìwọ nìkan máa rí sí pẹ̀lú ògbó ọlọ́run fáwọn wíbẹ̀ ó sì ti ṣe torí wọ́n ti lọ bàbá wa ní máa àtútù wa lọ sí ìdòkó òní káàfà àwọn tó débẹ̀ ìran kí òsì àǹfààní ẹ bá fà lórí ìjòkó wá sí ni gbogbo ọmọ kí wà lùbáríkà ibi tá àfà wọn ní wà sí ní báyìí gbogbo ọmọ kí wọn yóò ti débẹ̀ yàtọ̀ sáwọn tẹ́lá fẹ́ jẹ́ tọ́láàjì tí wọ́n fẹ́ tẹ̀lé àfà èèyàn tẹ̀lé àfà rẹ̀ lógúnlógún lọ́gbàlọ́gbà ni ẹ má bọ́ sọkúsọ táwọn èèyàn sọ ẹ má tàtẹ́lé ẹ má sẹ́rú ayé èèyàn sẹ́rú mọ́tò èèyàn sẹ́rú mọ́tò dọ̀gá ni bẹ́ẹ̀ ni báni ẹ̀rẹ̀ bá dà gbogbo wa ilé ẹ̀sẹ̀rú lẹ́yìn àwọn àfa ojú etí èmi àti mọ̀tẹ́lá àwọn àfa wa ọlọ́pàá kẹsẹ̀ ẹ̀wà lùmọ́nù bùsàrí àfa wa àgbà ṣẹ́kù lùmọ́nù bùsàrí èmi náà ní dírẹ́bà èmi la dáná sí èmi la wá sí ọ̀rọ̀ tó lẹ́rìí ni àbí ẹ lọ wádìí ẹ lọ dọ́gba àwọn àfa ẹ lọ wádìí ni ẹ lọ béèrè nígbà mi lọ́dọ̀ àwọn àfa pé sọ́mọ ọmọ àbdàkí mi àwọn àfáàdé òní àfikọ́ máa dáa fún ìtẹ́bà lẹ́nu wọn nù à ọmọ tí ọ̀sọ́kọ́ máa fá lòun tó sin gbogbo àfá wọn àfikọ́ máa dáa fún ẹnìkan wà máa ṣépè nínú àwọ́rí ẹ̀rọ sí ṣé bàbá wa àgbà ní máàbí ti wá dé jòkó nì wọ́n ti wá dé jòkó káfà wọn tó débẹ̀ wọ́n ń gbọ́ ogun tí ká ń sọ nígbà táwọn ọmọ wa máa sọ̀rọ̀ wọn kó láwọn jẹ́ lẹ́nu ẹ̀ kí ni bá sọ bí àkísà tí wọ́n wọ̀ náà ni ó tó wọ̀ sẹ́wọ̀n pé bàbá wọn lánàṣẹ záhídù ni wọ́n ètí jẹ́ záhídù ni ẹni táyé ò ní túmọ̀ sí ẹni tó fọwọ́ yẹpẹrẹ máyé kìí sẹ́ńtọ́ráyé sá èyí tí sẹ́ńtọ́ráyé sá zúdù kìí ṣe ìráyé sá ìmáyé yẹpẹrẹ ẹni tó lọ ń tẹ ayé rẹ̀ fún tí ò lò kọjẹ́ básábásá èsè àtẹ́bára ah, sọ tó kọ̀ àtẹ́bára ah, bí ṣe ń ká àtẹ́bára tó tó tó. ẹ̀rọ sẹ́ àwọn àfáà kan tí ń sọ pé hmm, sọ̀rọ̀ tó fẹ́ dé nísìnyí ọ̀bá wọn lọ́sẹ̀ ní kí ní àdé ọwọ́ bí bá sọ àkísà tí wọ́n dì mára tí wọ́n ṣe náà ní ọkọ̀ wọn àti wà láàrin èrò tí wọ́n ò lè láàyè jáde mọ́ bàbá wa ń sọ pé ha olóhùn dákun sàánú mi àtàlù ọba sọ fún àfáà mi báyìí káfáà ló sì wá tó aṣọ wọn báyìí báyìí bàbá má dúró wọn ronú aṣọ kẹta àfáwọn ẹni tó fáyìn àpòsì jẹ pé aṣọ báyìí àfáà mi wọ kójú ó ti àwọn èèyàn wọ̀nyí ẹ̀yin ọmọ wọ̀nyí ẹ̀ tẹ̀lé mi. bẹ́ẹ̀ sì ráyé lòdì ń sọ fún ìtàn bàbá máa dùn wá ń sọ pé à ah, ọlọ́run kí àáfàá mi lápẹjọ ní kí n lọ sọ pé wọ́n sì wọ aṣọ wẹ́ẹ̀tì lè sí wọn tí a fi ṣe ìgbéyàwó ọmọ wọn kan báyìí báyìí tó lọ́pàá wọn náà ká àtúndì ọlọ́run nígbà tí bàbá náà lè ṣe wà ní aṣọ gẹ́gẹ́ bàbá náà lè ṣe ọlọ́run ṣe kàrámà fún ta ni ó ṣe kàlábà fún bàbá máàlù ó ṣe kàlábà fún àfa wọn. bàbá máàlù ń rò ó sì wí pé ọlọ́run kò sì wí pé ọmọ kéwùjọ fẹ́ káfa rẹ̀ ó tẹ́ ọmọ kéwùjọ fẹ́ káfa ó kálukú bẹ́ẹ̀ tí bàbá lámẹsẹ̀ sì ṣe ń bà náà ọjọ́ lójú àwọn èèyàn bí táwọn náà ń ṣe ìṣèjọ àṣejù lójú àwọn èèyàn ọ̀pọ̀lọpọ̀ àwọn tó yípo wa ẹ̀yin tẹ́jọ́ ọmọ kéwùjọ ẹ̀gbọ́n dáadáa wọn. ìfẹ́ ojú lásán ìfẹ́ pé wọn ò rí ibi tí wọ́n fẹ́ tì wá sí ni. bàbá wa àtàkà ń bẹ ní òkè odò ń bẹ ọlọ́run sà ṣe dáadáa fún bàbá náà níjọ́ ìdìbò àwọn ọmọ wa pẹ̀lú mi bàbá wa gbà mí lọ́wọ́ mú bàbá mi bẹ̀rẹ̀ lórí òru bẹ̀rẹ̀ bàbá wa gbà mí lọ́wọ́ mú bàbá mi sórí gbogbo tó ń sọ máa sọ èmi ò lè mọ̀ wá jí máa rẹ̀ àwa sì ti rìn ní ayé débi pé kò sí ìlú tá àti ìdè ṣòògùn kò ní ìtumọ̀ bó ṣe ń rí ṣùgbọ́n gbogbo bàtà bá ti bọ́ wá sí rẹ tá a bá wá padà dé gbogbo ọ̀nà ibi tí kálukú wá tá a bá wá dálẹ̀ wájú àwọn tí wọ́n ń pera wọn àfa náà wọ́n ní bàbá ni wọ́n àmọ́ sọ fún wa pé ẹjọ́ ọmọ tàn ẹjọ́ ọmọ gbé mára bàbá làwọn wọ́n wò pé sọ́mẹ́kẹ́ wá làwọn gbogbo ìrìn àjò tó mọ̀ yìí sọ àwọn ti rìnrìn àjò tó pọ̀ jù bẹ́ẹ̀ lọ àwọn náà ti pé kò ní ìtumọ̀ bàbá wọn sì ju àwọn àfa àti ṣe bẹ́ẹ̀ ó níbi títí sóògùn èmi wọ́n ní wọ́n bá lọ sóògùn ìwà ògùn tí ń lò tọ́dún fi yípo wọn là lọ sí wa níwà máa lò díẹ̀ díẹ̀ mọ́ wọn parọ́ fáyé gbóògùn ọ̀dà èmi náà ń wẹsẹ̀ mọ́ ń jàwé mọ́ ń sí bẹ́rẹ́ ah! tọ́ba jẹ́ pé bẹ́ẹ̀ ni tọ́ba jẹ́ pé bẹ́ẹ̀ ni gbogbo tọ́ba jẹ́ pé ìdí òògùn òògùn mo ti kó jọ kọ́ parí báyẹ̀ pé mo sí bẹ̀rẹ̀ ni mo rò pàdé ni mo jàsí jẹ́ ni mo fi rí ṣe ṣùgbọ́n tó yẹ pé bẹ́ẹ̀ kọ́ tó jẹ́ pé ó dá lójú tán yẹ́ yẹ́ pé bẹ́ẹ̀ kọ́ oore mi ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni oore mi ọmọ pọ̀ sí ni oore mi ọmọ pọ̀ sí ni oore mi ọmọ pọ̀ sí ni tó bá jẹ́ pé lóòótọ́ ni pé wàfíìsà máa yẹ rísí kùkùn tí gbogbo tẹ ní ìdí ọ̀dọ̀ ọlọ́run lọ́wọ́ yẹn tọ́yẹ pé bẹ́ẹ̀ lèmi náà ń lò gbogbo tí mo ní ìdí ọ̀dọ̀ ọlọ́run ti béèrè mo ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ orí mi orin náà ní lóòótọ́ ìní rí jẹ tẹ́tí ti kú kò sí ní tó parí ọmọ àtàwọn wọn torí ilà ìdáná ẹ̀dá yìí lò ọlọ́run kò sí nǹkan kẹta ẹ̀fẹ́ láyé tí ẹ ṣe pé apayamura rẹ̀ ọ̀dọ̀ mi ọlọ́lọ́wà ní Suratul Hijr mo fi àwọn ọmọ mi lónìí Amadu dà kò sí ń jòkó mo ní wá wò Ahmed wá wò ọgbẹ́ kúránì wa ẹnìkan wá bí ìjọ kan mọ̀ kọ́ àwọn akéwù lọ́wọ́ obìnrin wá wá bí wèrè báyìí àwọn akẹ́wò lọ́wọ́ pẹ̀lú mi kíláàsì mọ́ wa obìnrin wá wá báyìí obìnrin wá sí báyìí ó ní ẹsìn wo gbogbo ẹ̀yọ́ máa ti ń kọ́ yìí ẹjọ́ ní iye ó o torí sọkúsọ làwọn èèyàn máa sọ fún yín pé gbèsè ayé rẹ̀ tún tiẹ̀ sí lábí gbogbo gbèsè ayé rẹ̀ orí yín gan nílò sí o wàlọ́ọ̀ ibi tá sí lò ó ní wo jẹ́ sọ fún ọ rántà àwọn ọmọ rẹ náà díẹ̀ àwọn ọmọ ọlọ́mọ tó ọ̀rán tọ́jú bálà ìmọ̀ òrìlẹ̀ ṣẹ́rá ni ṣẹ́rá wọn lé lọ́rọ̀ obìnrin bí ìwé báyìí ló ṣe múra wá ó sì jù gbogbo tí sọ bẹ́ẹ̀ ló sì rí ó ní kílẹ̀ gbẹ́tẹ̀ gbé tàbí ó ní ṣe òpin tẹ́lù ẹni lòjọ́ ó bí ó pin tẹ́lù náà lọ́mọ lérò bó ṣe gbé ẹni ó ní ṣe òpin tẹ́lù lọ́dọ̀ lọ́dọ̀ tẹ́bi ti tẹ́ bẹ́ẹ̀ ẹ kò sí. ó ní sẹ́bí báyìí rẹ̀ tó ti ń ṣe ní tí ń dààmú tó báyìí tí ń wàhálà tó báyìí. ó ní ṣùgbọ́n tàbí ju tàbí rọ́pò fún ẹ̀ lórí ni. ọwọ́ àkọ́jú sí wọn níwò bó ṣe rántí wọn ó dá bẹ́ẹ̀ rántà àwọn ọ̀rẹ́ náà. ó lè mi lọ ẹ̀fọ́ mi lówó abí. ó ní gbogbo yẹn dáwọ́ jọjọ́ gbogbo àwọn ọmọ kí wọ́n lè bá dáwọ́ jọjọ́ ọ sọ̀rọ̀ fún ọ tó pọ̀ ní tọ́lẹ̀ gẹ́ o wọ́n pọ̀ ọmọ mi amadu oní àgbékùrá ni wọ́n wọ́n àgbékùrá náà sí suratul hijr ọmọ mi wá sí suratul hijr wáyà báyìí jáde ọmọ mi wá jáde láì dààmú kankan tí ẹ bá fẹ́ di mẹ́nẹ́jà báńkì ibi tó máa parí ọ̀rọ̀ sí pé ọmọ náwó tó wò yẹn tán kílẹ̀ ń bá ká ebi wọ́n kà sọ fún ọ pé báyìí nítorí ó ti rí bẹ́ẹ̀ nù wá ìmì ṣe yìí ilá ìdáná kàzàmù ọlọ́ni kò sí tẹ̀ ń bá kí tí èsì gbọ́dọ̀ mi lọ ọ̀pọ̀ yàtá wà láì bá náà ṣe tù wà láì tù ara rẹ̀ wà ìmì ṣe yìí ọlọ́ni kò sí nǹkan ọ̀hún tẹ́ nídìí láyé yìí ilá ìdáná kàzàmù tí èsì pé ìmọ̀dà nínú ọ̀fọ̀ ẹ̀ ń bẹ lọ́dọ̀ èmi ọlọ́run rí ẹ ti burú tó bá sóògùn tó ń jẹ́ mùsùlùmí ọjà wèrè òun ṣóògùn òun sígbẹ́rẹ́ òun jàsẹ̀ jẹ òun lọ ẹ̀kú ó sì ń forí kalẹ̀ bọ́lá kí wọ́n lọ́dẹ́ tó ń kírun ẹ gbọ́ ni kí ló ń kírun fún kí wọ́n ní láyé láyé lọ́wọ́ tó ń ṣe kí wọ́n ní aláàmọ̀sẹ́lẹ̀ ayé muhammadu wasalim tó ń ṣe kí àsìkò náà á nígbà tó ń sóògùn tó ń pẹsẹ nígbà tó gbà pé ó sì bẹ̀rẹ̀ lẹ́yìn ìyàtọ̀ nígbà tó rẹ nínú rẹ kí ẹ lọ palẹ̀ ọkàn yín mọ́ bàbá àgbàlagbà ló wá bá mi lọ́wọ́ mú níjọ́ ìdìbò ó ní wo máa wí tó ń wí lọ bàbá ti gbọ́ bá wa sẹ́yìn náà tó bá jí náà ẹ wá wọ̀dà mú táwọn ń ṣe kí ayé gbogbo ayé ń wé mi kí ayé àwọn èèyàn wá jìnnà yìí o láti àpáta àwọn èèyàn wá bí o láti ọjọ́ àwọn èèyàn wá jìnnà yìí o láti ẹlẹ́bi odò àwọn èèyàn wá ń kírun ní iye o tó ti bá ṣe ń pẹ́ kí n tó wá bẹ̀rẹ̀ ó túbà láago kan àbọ̀ á kírun ní tòfìrì àwọn èèyàn gbé dídé kó lẹ́lẹ̀ o ẹ bá fọ́ màlúù lóbi àbá sínà látòní lọ tábà ti ká tó máa bẹ̀rẹ̀ wá sí ẹ máa jẹ́ kí sọ̀bùsùn náà orí kìíní yìí ọmọ tá a tọ́ wà ní kí a rẹ̀ kọ̀ọ̀kọ̀gbọ́n tó ti sílẹ̀ títàn máa lórí. kí ló ń wá bọ̀ wá sí ìsìn? ẹ gbọ́ ìyí táwọn wá ń ṣe kí ni pé gbogbo ojú ọjọ́ mẹ́tẹ́ bá ti wá kí jíwà tó ti mọ̀ sí ojúbà tán ẹ pàmò ẹ láàyè ránu gẹ báwọn lọ máa lọ ọ̀dọ̀ àwọn èèyàn kọ̀ọ̀kan ṣé jí màmúdí rẹ̀ tó sọ fún ipò ògùn ọ̀dà bí ọ̀sọ́ bẹ́ẹ̀ kò sọ fún pé mòlúbi ọ̀dà bí ọ̀sọ́ bẹ́ẹ̀ kò sọ fún pé kámúsòkú ọ̀dà bí ọ̀sọ́ bẹ́ẹ̀ ẹjọ́ máa tẹ̀. bẹ́ẹ̀ bá kótó wá tí màá jọ lẹ́yìn àwọn sábẹ́lì tó ti gbowó rẹ̀ tí a máa ń gbé lẹ́sẹ̀ sí. ẹ̀rọ sí. bàbá máa dùn ẹwọ́ ọmọ kí wà kárìkà àwọn ọmọ òpin ọ̀ olóhùn ò àwọn èèyàn ti ń ṣọ̀ṣọ́ kú sọ́n pa àfa mi pé aṣọ bí àkísà tí máa wọ̀ náà ni ó kú tún wọ̀ àwọn ọlọ́run dápà ta ni ọ̀bá sọ fún àfa mi báyìí kọ́ jẹ́ pé aṣọ báyìí báyìí bàbá wa dápọ̀ aṣọ tó dáná aṣọ àfa wọn ni kí wọ́n sì wá wọ̀ nígbà àfa wọn ìyọ̀dẹ náà lọ́yọ̀ aṣọ tí bàbá máa dùn sọ pé kọ́lọ́ ó sì yọ wọ̀ làfa wọn àfa wa dọ́dọ̀ wọn kéwì yọ wá àánìkúlà ah, wọ́n dìde lọ pàdé àfa wọn ah, ṣé mo ti tẹ ọlọ́run èmi tó ní àwọ̀ náà lárọ̀. ẹ̀yọ́ máa kéwò dúró dáadáa nì àwọn náà ṣe kàlábà bẹ́ẹ̀ pẹ̀lú àwọn afá wa ó ti ta connect bá a ṣe rí wúruwú yìí wàláhì àzìm kì í ṣe bá a ṣe rí wúruwú tá àti ìjà tá àti ìjà yìí àwọn náà connect pẹ̀lú àwọn afá wa á bẹ̀rù nǹkan lọ́kàdá yìí pé afẹ́kọ̀ ṣẹlẹ̀ lójú ẹsẹ̀ yóò sì máa ṣẹlẹ̀ wàláhì àzìm àwọn afá wọn lọ gbé ṣe ń lọ sáti fẹ́ ẹ ní stikọ́nù ẹ wà upright ẹ eh, wà upright ẹ wà ní. bàbá náà dẹsẹ̀ yìí òun ni ìkẹ́nu àgbà ọmọ kéwu wọn Sheikh Abdulsalami Adébólú lọ́dọ́gbọ́n Sheikh Abdulsalami Adébólú òun lọ́dọ́gbọ́n yọkù ní Nàìjíríà nígbàdàn ọ̀nà kàwùlà lọ́ba Sheikh Ibrahim torí pé wọ́n mọ̀ pé àfa àwọn èyí ṣe wíìlìdì babaláwo ṣe ṣe wíìlìdì abẹ́ ẹ̀kọ́ ni oní babaláwo ṣe fi kọrin kún tó pé wàhálà ṣe wíìlìdì. yáà. sọ̀kòtò rẹ̀ wọ́lẹ̀ kìí sí ìfarahàn kí n máa kankan pa àwọn tó bá rẹ̀ ọlọ́run sì náà ní pé kí n máa tún kọ̀kọ̀ yìí lásìkò àlẹ́ yìí ní mọ́ṣá ìtẹ́ ìrákọ́lẹ̀ kẹta tí a kọ tí ọ̀dá èmi ò rí mímọ̀ sí wà kọ́dà tí gbogbo àwọn àpá àwọn jẹ́rìí pé a ah, Sheikh Ibrahim ọmọ ọmọ kéwù bí kí n sì rí wọn bí kó ya fọ́tò wọn kó nà rẹ̀ kí wọ́n máa kírun kí wọ́n káwọ́ sáyà kí wọ́n máa wọlé báyìí mo yẹ máa wọ ọ́ká àwọn onítọ̀nítà tí lè sí kírun wà tó pé ṣé o ti gbé tọ ẹgbẹ́ sílẹ̀tẹ̀ lé láti tó ń kírun yìí ṣẹlẹ̀ pé contradict ẹ̀yin lè fárùn pé gbogbo ẹgbẹ́ ìgbéra yín ń lù tọ̀níkà ìjà pípọ̀ wà sheikh ibrahim sheikh abdulsalami adébólú bàbá adébólú àgbà bẹ́ẹ̀ ọmọ kẹ́hùn ṣe náà ṣe máa ṣe láti lòde ọ̀tẹ̀ láfa lòde ọ̀rọ̀ àfa kan lòde èyí sọ̀rọ̀ dáadáa yálà bá yẹ kó lọ́dọ̀ àfa rẹ̀ ńlọ rẹ̀ èyí rí kankan ń bọ̀ ọ̀bẹ tó tó rí wàhálà ẹ̀rọ wádìí rẹ̀ nínú ètò mímọ̀ ó dìgbà tó o bá kí agbára àfa rẹ̀ tán kó tó lọ bòmí pẹ̀lú ìsìn náà fásitì ní ẹlọ pàdé dáadáa pẹ̀lú ìsìn náà fásitì bàbá ò lè dá nǹkan mọ ò lè dá dá nǹkan mọ ọmọ ìkéwù yọ ọ sì lè dá nǹkan mọ ẹ gbọ́dọ̀ pẹ̀lú ọmọ kéwù tẹ ẹ má rò bẹ́ẹ̀ ẹ sì má ẹ má lẹ́mìí bẹ́ẹ̀ ẹ tó bá síbẹ̀ nìyẹn ẹ lọ́kọ̀ọ́ tó bá tọ́lọ́bàtà ní ṣùgbọ́n òdodo ọ̀rọ̀ lọ́wọ́ ni kọ́ jáde lónìí o bàbá sheikh abdulsalam adébólú ọwọ́ lọ Senegal pé báyìí ń má lọ gbòòlù àwọn èèyàn lọ lọ́wọ́ lọ́dọ̀ rẹ̀ afá àti alúsì ni a mọ́ lọ bí kankan bàbá lánàá ṣe lọ bí kankan ọ̀gọ́wọ́ lọ tìyàníyà ọ̀gọ́wọ́ kọ̀dùníyà ebọ́ọ̀lù ẹni ṣe yìí ni ọ̀rọ̀ yìí ni ṣé bá dẹ̀ ọlọ́run rẹ̀ kí la lè ṣe dábì torí ní ṣẹ́bá náà fi ṣàlàyé rẹ̀ ọ̀dà tọ́ba jẹ́ pé kéèyàn ṣe tọ̀ níkàdá àwọn jẹ́ tí wọ́n lọ ayé ṣáájú kíjà àbúrò àti ìyàwó tó dáyé sọ́wọ́ náà bá fẹ́ jẹ ìyàtọ̀ sí láti ìyàtọ̀ àwọn tí kírísítẹ́nì tí a gbà pé Jésù lọ́lọ́ kó tó dáyé sí báwọn kẹta yé ẹ gbọ́dọ̀ ṣé Ibrahim wọ́n lọ seventy five years lọ́yẹ́ nineteen seventy five lọ́sùn nineteen seventy five seventy five years sísìn how many years ni 75 years sisi how many years se ẹ eh, ẹ eh, next 75 sisi how many years 44 ẹ wá fi kún 75 years tí bàbá lóla yẹ 44 plus 75 ẹ one ṣé wà á nineteen láyé ṣẹ̀ṣẹ̀ wà bẹ̀rẹ̀ sí jáde ọdún tí wọ́n bí sẹ́wọ̀n Ibrahim àtọ́dún tí wọ́n lò láyé àtọ́dún tí wọ́n fi kú dìísìn ọjọ́ one hundred nineteen one hundred nineteen ṣé wọ́n rà nineteen náà lẹ́sẹ̀ abẹ́rẹ́ tó fi jẹ́ pé tí ọ̀bá ṣe tọ̀rí kà kòrónà lọ. ṣé wọ́n àbúrò àti ìyá tó jẹ́ pé ní àgbà tiwọn ẹja gbà pé gbogbo ọdún tí wọ́n lò àtọ́dún tí wọ́n ti lò àtọ́dún tí wọ́n ti lọ àtọ́dún tí wọ́n bí wọn ti sìn ẹja pé six hundred years tó bẹ́ẹ̀ kètò three hundred years kètò two hundred fifty years so àwọn tí wọ́n ṣe tọ̀rí kà tìjà níyàwó nígbà náà ní one thousand years back two thousand years back tí wọn ò tí ì fi ṣe wà láti sáré àwọn tí wọn ò sì tọ́lí ká kọ̀dìríyà wọn ní wọn fi ṣe wà pẹ̀ká ní wọn ní lọ́sẹ̀ bẹ̀rẹ̀ gbogbo wọn yìí jíyan pẹ́ ní ọlọ́run ni wọn o èmi àtakò jẹ́ ní ọlọ́run wọn o ẹ má sì bẹ́ o. mo fẹ́ràn wọn pọ̀ mo fẹ́ràn ṣe àbùkù ọ́dìrì pọ̀ mo fẹ́ràn ṣe Ibrahim nìyànsì pọ̀ wọn dá ìlàsì ọlọ́run tẹ́lẹ̀ rí torí àfáàrà àwọn tí wọ́n sọ yìí ah Abdulkadir àfa àgbàdíláyé ẹ̀gbọ́n tábìlì kọ́ ní ìwì ni ṣé àbùkọ́ nírì ní ṣé àbùkọ́ nírì ní wà máa á lè mú ọ ilé bí ilé bí á lè mú ọ wọ́n máa sàbí kún ilá bí wíri bí ìwà súnnẹ́tì wọ́n ní wọ́n máa jáde ohun ilá wà ní fi mí bọ̀rọ̀ wọ́n máa mi bọ̀rọ̀ ohun ilá wà ní fi ìkọ̀tìmọ̀tò ó ní alẹ́nẹ́sìrì olómi wà dárí ṣùṣùkú ní a géèyàn wúlọ̀ ó ní alẹ́ èdè àtọ́kọ́ nírì nẹ́sìrì olómi èmi ní ìmọ̀ tí fọ́ ṣùṣùrù ní ìráyè kankan kí n kà tíra lọ. ẹ̀gbọ́n irú èyí lèmi ọ̀wá ní fẹ́ràn àbíṣe Ibrahim nìyẹn sì tọ́jú ẹgbẹ́ ó ní ẹ má tẹ̀ra yín ẹ lọ tàfà kọ́ wa ẹ lọ mọ̀kéwù níjẹ́bẹ̀ tàfà kọ̀ wù ẹ lọ mọ̀kéwù ọwọ́ Mísírà bí ìmọ̀sẹ̀kọ̀tọ̀ Mísírà wọ́n wà pàfà dé ẹ̀yìn bẹ́ẹ̀ ló ń fún yín àmọ́ gbogbo yẹn kò ìyẹn ò necessitate pé kéèyàn di onítọ̀ríkà ẹ̀yìn táwọn ẹbí ò ṣe tí bíbíkìlì ò ṣe tí ìwọ́dọ̀ ò ṣe tí adé ò ṣe tí ìwùsùmáàdù ò ṣe kò lè jẹ́ sí káwọn èèyàn máa ṣe kí n ta máàlì kí ò ṣe ṣáàpì ò ṣe amadu ọmọ àbálà ò ṣe àbúrò àníkà ò ṣe àwùzáyì ò ṣe àwọn afáàlú lọ́yẹ̀ alásàdù àlùbáṣárì kò ṣe màmúdù bí wùdíwá ò ṣe ibùdó rúṣídì ò ṣe ẹ̀wọ̀lẹ́ tọ́ọ̀ṣì kìnnà ṣé àbùsàlá àdékòlù bá wù ú ńlọdọ ṣéwù ńlọdọ gbẹgbọ ọwọ́ lọ wọ́n sì jẹ́ tó ń múra sí kéwù lọ́dọ̀ bàbá lára sí wọ́n wá kó tíra àwọn tó wọn kà lọ́wọ́ wọ́n kó àwọn ọkọ̀ ọdún táwọn náà gbé lọ́wọ́ nínú ọkọ̀ ojú omi wọn fẹ́ wọ̀ wọ́n wá ọkọ̀ ojú omi ọkọ̀ fẹ́ dànù ha ha ha ha ha bọ́ọ̀sì wọn kó bómi lọ. wọ́n á dọ́dọ̀ ṣe Ibrahim ní kàwọ́lá salamu alaykum alaykum sọ́ọ́ kí bàbá ẹ̀rọ ṣé Ibrahim náà ti rí ìgbà lára wọn pé nǹkan lọ́mọ eléyìí náà ṣé èèyàn kékeré lónìí náà sàlámì àdébòyí ṣé ìgbà tó wáyé kí lọ́ba máa mọ kánà sọ ọmọ òwúlẹ̀ sọ gẹ́gẹ́ ọ̀dára rẹ̀ láàmú ni ìtọ́ wa kí bẹ́ẹ̀ lọ́dọ̀ àfọlá rẹ̀ nílẹ̀ yìí lápá lọ́dọ̀ rẹ̀ bọ́lá sẹ́ni ọlọ́run bàbá wà lẹ́nu náà bọ́lú kò sí sàbùsùkó pé ọmọ kéwà àwọn tẹ́ ń jẹ́ ọmọ kéwù gbà gbogbo ẹ̀yọ́ kéré tẹ́ tẹ́ ẹ kú lọ́dọ̀ àwọn àfa àtàsíwá náà lélẹ́rí táwọn kan àfi gbogbo bàbá jẹ́ ipé ìtẹ́ ìfẹ́ sórí pé gbogbo bàtà bá ti ń jọ ń pàdé níbi oríire yín láyé wọ́n jẹ́ pé àwọn àfa yòókù subordinate wọ́n máa jẹ́ àwọn aláàmọ̀ jẹ́ àfa àgbà yìí bí bẹ́ẹ̀ kọ́ ẹ ti ṣe mistake. ẹ̀yin tá a tá a tẹ́ ẹ tẹ́ ẹ yanjú tán títọ̀ lọ́wọ́ wa nítorí mọ́tẹ́ á sá lọ tíṣẹ́ ìbúramu náà bá jẹ́ nílé kí ló ṣe torí ìkọ́bẹ́ lára àbúlára ní gbogbo àfáàní ẹni ọlọ́run sì ní kọ́ ọmọ sàṣẹ bẹ̀rẹ̀ dáadáa sákí aláláyé ààrẹ ẹ̀gbọ́n ni ṣé ìbúramu ni máa lọ sọ́dọ̀ àfáàrí padà wọ́n dá ààrẹ láàmú lọ́dọ̀ àfáàrí ọmọ tó ń ṣe gbogbo tó dà ọ̀dọ̀ ẹ tó ti dá náà bàbá tí wọ́n ń ṣe ní dídí ọmọ kéwú táàfà àbá táàfà ọ̀gárí táàfà ń béèrè okú oríire sọ ní bàbá sọ pé mo lè jẹ́ mẹ́ta ta àfọ́ ẹ̀lẹ́gbẹ̀ àfọ́ àwọn àfọ́ sọ̀rọ̀ ni àwọn ọmọ sí i ṣùgbọ́n jìbìrì ìlú ibrahim àwọn ìyá ìdè kọ májà ká mọ́nú pé tí èèyàn náà wà á tẹ̀ ní sinmi ni má sinmi kó lè bá sinmi o tọ́ bá ti sinmi ní ìsìn ó ti jẹ sàrà ó ti ó ti sínú ọgbà rẹ̀ lórí bọ̀tọ̀ bá ti sinmi lèsì ọgbà rẹ̀ tábà ti yọ̀rọ̀ pọ̀ fún ọ̀nà ó wà sínú ṣé kọ́dà fún yìí akẹ́kọ̀ọ́ rẹ̀ ni mo fi ọ̀rọ̀ tó lè gbogbo kan múra aka sọ wàláì tí èsè kéésè tí ọ̀rọ̀ pé àbí àfàjánu ọlọ́run mẹ́gbọ̀n mi lónìí nù. wọ́n á kò tó dé tó ẹ̀kẹ́ dára yíyá mu a kàn sọ pé báyìí ni ọmọ wí kì í sì ṣe pé gbọ́dọ̀ yìí náà ti rí ọ̀dọ̀ ànábì láti rí jà one nine years mọ̀sáìm mọ̀sáìm ẹ̀ serious mọ̀sáìm ọmọ kí wà nínú. òun lànàbí wá yọ̀ǹda nǹkan kan fún nínú làkàdíjà kù nǹkan nínú làkàdíjà kù dèdè nǹkan kan ní nǹkan kan ìbẹ̀rù làkàlíyà kù ẹ̀yọ̀kan láì náà tó bá ti wí àti jẹ́ àti mò ní lé mọ́ mo fi ọlọ́run ọba mọ́ra nǹkan kan bá ẹ̀yọ̀kan náà làkàlíyà kù náà máa wà kí ó lè rí nígbà tí ìrọ̀dá ẹ̀yin kọ́ máa ṣe ń lọ ààrẹ fún wa ẹ̀rọ àtẹ́sẹ̀ bàbá ẹ̀rọ àtẹ́sẹ̀ bàbá. ti wá mo sì fẹ́ràn rẹ̀ púpọ̀ tó ló múra sí mímọ̀ ọlọ́kọ́ wọ́n sàmúlẹ̀ ìbáríkà anábìlú túwe kò kì í sàtìlẹ́ bẹ́ẹ̀ nìkan ọmọ ẹgbẹ́ náà dé àtìlẹ́ kan bẹ kọ́ sàtìlẹ́ náà sì yí àìmọ̀kan ló wà àti àìnífaradà mọ̀sáì anábìlú túwe rẹ̀ mọ̀sáì ò ní tálíkà mọ̀lúmẹ́rù náà lọ́dọ̀ fẹ́ máa sọ Abu Huraira ọmọ tábẹ́bí sọ fún ni Abu Huraira àgbàlagbà aláwọ̀ fi kéwọ́ lọ́dọ̀ àtẹ́bí gbogbo ẹ̀yin tẹ́ bá gbàgbàlagbà kéwọ́ olówó yẹn lánàá ẹ̀ sì mọ̀ ọlọ́wọ́ sì fún yín ẹ̀yin kéékèèké náà ẹ̀ làgbàlagbà ẹ̀ mọ̀ ọlọ́wọ́ fún yín. Abu Huraira àgbàlagbà aláwọ̀ fi kéwọ́ lọ́dọ̀ àtẹ́bí oyè rẹ̀ lónìí ah, prefect àbáláì ní tí kálukú wá ọ̀tọ̀ọ̀tọ̀ ni àbúrò rẹ̀ bí ọkọ̀ọ̀kọ̀ jírí báyìí ọmọ kan bẹ́ẹ̀ náà ọmọ kéwù mi wọn ti dé hóstẹ́ẹ̀lì yìí èmi wà wà lé pẹ̀lú àwọn ìyàwó mi èmi náà máa ti fírí pẹ̀lú àwọn ìyàwó mi díẹ̀díẹ̀ èmi náà ti ń délé ẹ̀wà ní ọlọ́run torí ìgbésí ayé àwọn ọmọ yìí àwọn àwọn làwọn nígbà pé yìí nífẹ̀ẹ́ àwọn torí àwọn akéwò kọ́dà wọn ń bá nígbà torí ẹ̀ pé kí ní táìmù fáwọn àtẹ̀yà sùlámù ti jáde kó onú léèrè tí wọ́n lè sí torí ọ̀nà àwọn akéwò abẹ́ ẹ̀kọ́ mo sì nígbà torí èyàn òkú èyàn ṣe ní fẹ́ràn ẹ̀rọ mo fẹ́ràn ọ̀pọ̀ wọ́n sì bá pé wọ́n ń sẹ̀kọ̀ lórí àwọn ṣùgbọ́n sẹ̀kọ̀ báwọn obìnrin dìdìrì ní wọ́n láìpì kíárì kíárì ní ibú dé ìlú ìmọ̀ bá rẹ̀ pẹ̀lú wọn tọ́ba lówó fún ọdún wàhálà kí wọ́n ní ká ṣe gan ẹ gbọ́ ni báwo ló bá lu wọn náírà ẹbí wọn lérè èmi mọ̀ sí ní èso ọkọ̀ gbé gbangba gbọ̀n yóò sì dá fáwọn náà gbogbo ẹ̀rọ tó bá fẹ́ láyé yóò dá fún wọn wọ́n sì rìn láyé ṣùgbọ́n gbogbo títí táàbìjọ kó láyé ní ìmọ̀ gbọ́ bùkátà lórí wọn bó ṣe dá kórì mi rè àwọn ìyàwó mi wá mọ̀ ọ̀hún nǹkan kan wọ́n pè sẹ́rí papọ̀ náwó lé alórí ọ̀kẹ́rẹ́ ṣùgbọ́n kò ní táìmù fún wa torí ti torí ti àwọn àfáà bíi tèmi wọ́n máa wó de kìíní ẹ̀pẹ̀ níbi ẹ̀pẹ̀ níbi ẹ̀pẹ̀ níbi ẹ̀pẹ̀ níbi ẹ̀pẹ̀ níbi. bó mo Abu Huraira ó là dábẹ́ ọmọ ilé kéwù mi kan tí n bá ti wá jáde nídàjí màá ti bá yóò jókòó lẹ́nu ọ̀dọ́ yìí kọ́lá kìí kalẹ̀ kù ìgbà má tó jáde náà ni òun báyìí pété adáa kọ́ wọlé yóò sọ yìí yóò wá dúró kalẹ̀ kọ́ lọ́rùn báyìí ìnídàkọ rẹ̀ ìwà tí bá ti wá sọ̀kalẹ̀ ní olé ìwà wà ìwà rẹ̀ àwọn afá àmọ́ tí wọ́n ti gbé kílódé dáfọ́nù ọ̀dẹ̀ àlá ìlà ìlú. ẹ̀gbọ́n sẹ́ ṣé àpẹẹrẹ tẹ́ ń wò pé àbá wa kan máa jẹ́ ẹ̀mọ́ rẹ̀ ọwọ́ dúró ní alátàárọ̀ ọ̀rọ̀ wa sọ̀kalẹ̀ wọ́n pé ẹ̀rọ díẹ̀. ọlọ́mọ kí wọ́n yàrá ìjà tàkàtì bàbá ọba pè báyìí ooo ìjà tàkàtì fàfà rẹ̀ orúkọ orúkọ àbá òrí lórí àfọ òrí mi lómi òfàfà káfà káfà òfurufú ni o bàbá sọ àhà ẹni gbogbo yẹn dà èèyàn sọ ẹni bí agbébí òfurufú wọn ti kọ́lẹ̀ kọ́ gbà fà lẹ́sẹ̀ ní tójú ọmọ tó tó bá gbà fà lẹ́sẹ̀ máa rí ọ̀la rẹ̀ dé tán àbí sẹ́ńtì bọ́sẹ̀ yìí mọ̀ sọ pé ó máa jákọ́ ọmọ ní wà bá yóò sì ti jókòó iwájú ta kò sí ní pèmí ọ̀pọ̀lọpọ̀ ayé abábà fà lálé àfáà sùn lọ́wọ́ ìrọ̀rùn kí ni wọ́n sùn àwọn ìjọba mú fóònù rẹ̀ lọ́tẹ̀ tẹ̀ hash three one hash followed by number four ọkà sẹ́ndì ẹ̀mí kúrúrúrú ní wọ́n lérẹ́ bí kúrúrúrú sábẹ́ ní táwa bá jí táwa rí wìrì táwa rí number one àbúrò rẹ̀ rà lànàbì kọ́kọ́ máa ju yíra rẹ̀ ó lànàbì sì tún máa rí kẹ́ẹ̀ ó díjọ́ kan kiri ta wíkẹ̀ dé ní látọ̀dọ̀ ọ̀rọ̀ àdébì ní ta ló wá tó sí náà kí n sọ ọkọ̀ ọlọ́run kan sí ìgbésí ayé rẹ̀ tó wá pé gbogbo tó bá ti fetí rẹ̀ gbọ́ kò tún gbàgbé mọ́ gbogbo tó bá ti fojú rẹ̀ rí kò tún gbàgbé mọ́ wọn ọ̀rẹ́ nìkan kan kú yẹlẹ́ ní ebi ní sa yàrá sùn lọ́dọ̀ àdébì ní sasọ̀ rẹ̀ báyìí ọba sasọ̀ báyìí àdébì bá wù nǹkan sí jimara ọba sasọ̀ báyìí ànábì lọ́tàn ọ̀gbà bẹ́ẹ̀ kẹtẹ lọ́la yìí. ànábì ọ̀ ọ̀ fetí gbọ́ kankan tó gbàgbé mọ́ ah alárọ́dà. ọmọ náà lọ́nà àríkà tí ó pọ̀ jù. èèyàn máa ń ma àyè tó ọkọ̀ ká bá dí ọmọ tó yẹ kó lọ́lọ́run fi dí ijó tí ìtìjú dé fún mi ọmọ aláròyìn ìjọ títí jù dé táwọn tí wọ́n fẹ́ mi ń pé ah! Ah! Ah! tí wọ́n sunkún táwọn tí wọ́n fẹ́ mi rẹ́rìn ọlọ́ọ̀lẹ́ rẹ́rìn èmi mùdírù rẹ̀ rẹ́rìn rẹ̀ ẹ̀ sunkún mọ́kànlá sunkún àwọn tí wọ́n sunkún torí ìdíwọ́ rẹ́rìn ọmọ aláròyìn yóò lágbàríkà tí wọ́n kọ́ ẹ̀rọ mọ̀sáhì kí lọ́sẹ̀ rẹ̀ tó fi kó tiẹ̀ kí mazari ṣe tó fi kó tiẹ̀ anabi ishtara farasan anabi rárá sí mi yahudi yẹn lọ́dọ̀ yahudi kan anabi ishtara farasan anabi rẹ̀ sí kan lọ́dọ̀ yahudi kan láwìn ẹ̀gbọ́ láwìn ẹjọ́ kò mo ti wí mo ti sọ ti sọ sùn ó ti ṣẹlẹ̀ sẹ́kẹ̀lẹ̀ jò yẹn nù ó ti ṣẹlá nù mo wo ojú tuẹ́tì kò ní ṣe dàrú yóò ta fún tí ò ní ṣe bàjẹ́ tọ̀ kọ́lọ́ sọ̀rí tẹ́ bàtà sàdọ́hùn kábà sí fún mọ́tò ìṣítàrà fàràsà anábìrà sí nígbà yehudi yìí lọ́dọ̀ yehudi kan láwìn ń bọ̀ wá sí sáà anábìrà padà sí ọmọ fún ṣùgbọ́n dọ́tà lẹ́bi ìṣẹ́wó fún kò sẹ́lẹ̀rì bẹ́ẹ̀ ọkùnrin wà òkun fẹ́ wá lójú lànàbí àdébí wọn ṣe wá sí báyìí àwọn èèyàn pọ̀ lọkùnrin bá dé ó ní yá Muhammad wọ Muhammad àyìnbá tàmá ní farasi bá mú rẹ sí i àdébí ni kọ́dídà fáàtù yìí mo ti sàn I have paid wọ́n ní màdà fàtà ó ti sàn àdébí ni a mo ti sanwó ẹ̀sìn tí mo rà lọ́mìn ó ní alákàṣáàdì ẹlẹ́bi ẹ̀dá torí bó ti mọ̀ pé ọ̀sẹ̀ lẹ́yìn ilé ẹjọ́ tí àdẹ́bí sanwó ojú ti fẹ́ dé àbí ìtì fẹ́ dé aramọ́sán aláwọn ẹ̀dá kankan alákàṣáì ẹlẹ́bi ẹ̀dá mọ̀sáàbù wá dìde mọ̀sáàbù ní tábàlákà ya yahudi yahudi yóò yàn ò ní kú bí aṣọ rẹwà òfò lọ́sẹ̀ kọ̀dídàbà àrọ̀sù alẹ́bi ti sanwó orí ẹ̀kú lọ́rọ̀ ẹni pẹ́ yẹ̀wúrí bá bẹ́ẹ̀ ta bàbá àwọ̀ ọgbà alẹ́bi lẹ́nu ti jù alẹ́bi wá pé mùsáyì lẹ́mùtàkùn máa ná ó sì ń bẹ́ẹ̀ gbà mọ́ sanwó àwọn orí sì ń bẹ́ẹ̀ ìwọ́tọ̀ parọ́ ti bẹ́ẹ̀ láàrin ìwọ́tọ̀ ọlọ́wọ́ àparọ́ ti bẹ́ẹ̀ lọ́rọ̀ ọ̀rọ̀ ṣé wọ́n bá àfáà rẹ̀ gbọ́dẹ̀ bẹ́ẹ̀ náà ń di ọ́sà àfáà ó ní ìwọ tó parọ́ ti bẹ́ láàrin wọn tọ́lọ́ lọ́wọ́ parọ́ ti bẹ́ láàrin wọn tẹ̀yẹ ìgbà tó tẹ́ sọpọ́ sán lọ́pàá kó tẹ́lẹ̀ mọ́ sán náà ni àdébìrì tó bá ń bẹ̀ mọ̀sáyé wọn ni ìwọ àtàlọ́bọ́dọ́ rẹ jẹ́ fún yín ní jẹ́ fún yín ní nǹkan tó yẹ pé òsì oníwọ́nù rẹ yín mọ́ mọ̀sáyé mi lọ́yà wọn ni mà bọ̀ wá wọ́n wá ju nǹkan fún un kẹ́yọ kọ́ báyìí náà ni tọ́ba máa sálà kárí dákùn lọ́ máa sá torí mo mọ̀ wọ́n ti rò pé sọ́mọ̀ pé ní tí mo dákọ̀ ọ̀bẹ̀ mo ju ọ́ mo fi ilé ọ̀rọ̀ pé ń tẹ́ ibi tá a ti mú nǹkan kan ọ̀pọ̀ mẹ́ ebi sọ pé ibì kan báyìí àbí mo sọ pé ibì kan báyìí mo dákọ̀ mo nínú làkàdíyà kò lè nǹkan kan báyìí wá mi. mo wá bẹ̀rẹ̀ lọ́mọ sàlàkàdíyà ọ̀sà pé ìwọ gbàdá láti lọ́wọ́. adébíwá ni ẹgbẹ́ o ẹlẹ́rìí méjì lẹ́ẹ̀ma wá fún nǹkan kọ̀ọ̀kan ṣùgbọ́n tẹ́ bá ti rí mọ̀sáyìn yìí ó ti dú ó ti kọ́ba gbogbo yìí tẹ́lẹ̀ rí máa jẹ́ lálẹ́ àdébìrì rẹ̀ ńlọ wá fa níjọ́ tí wọ́n fẹ́ kọkùn áàdì tí wọ́n fẹ́ kó jọ wọ́n wá pé ayàwó ni wọ́n rán mọ̀ ọ̀sọ́ ọ̀yà wáyé méjì tí ó sọ pé bẹ́ẹ̀ ni gẹ́lẹ́ eléyìí bẹ́ẹ̀ eléyìí bẹ́ẹ̀ ẹ̀kọ́ lẹ̀ ń bọ̀ ọ̀kan mùsáyé mu òun ló wá mú làkàrìjà kù báyìí nìkan ẹ̀kọ́ wọn ẹnìkan wá bẹ́ pé ẹni tí ó jẹ́ ìrẹ̀ dàtà á ah, wọn yà gbàgbé tánà bí sọ pé bó nìkan bá ti dúró ó ti kọ́ bẹ́ẹ̀ lẹ́rìí. mùsáyé mu tọ́yì Sheikh Ibrahim ọlọ́nkọ́ kẹwàá foríjì ọwọ́ aṣọ pàmò àdébọ̀lù pé máa lọ Nàìjíríà padà ọ̀dọ̀ afáàrẹ náà lórí ilé rẹ wà bàbá ti wá ránṣẹ́ wálewálé láàbù ah, sàlámì dà wọ́n sì ti sọ fáwọn ìyàwó wọn àtàwọn ọmọ wọn lé pé táwọn afáwọn alábẹ̀rẹ̀ ẹni wọn lóko wa gbọdọ̀ yanjú ọ̀rọ̀ kan lóko wọ́n ti sọ bẹ́ẹ̀ sọ bẹ́ẹ̀ nígbà bàbá wa dé sáwọn afáwọn ti béèrè yín ní àrà ah, àwọn afáwọn ti béèrè yín jù gbogbo ọmọ kí wọ́n tó bá rí bẹ́ẹ̀ pé kókó máa kíra ẹ kó yire sẹ́ni táàfọ̀ rí ọ táàfọ̀ wọ́rí wàhálà ìkan ti ṣe ọ ó yẹ kó lọ lé yín kó lọ pé bàbá àyàtí má rè pé gbogbo bí tí ẹ bá lè mú mi lọ ó dọ̀ àwọn afáàsùn náà kó o ṣe rí kí àfún mi pé kí ló ṣe ọ ọ ọ máa gbèsè sí ọ̀rọ̀ dábò pé àwọn akọ òrí mi ò sí rere ni <laughs> ó yẹ wọn lọ ṣe wọn kí fún dúkìá pọ ṣé kàbísàlábà adébólú wa gba ọ̀dọ̀ bàbá lọ ní àríwá ṣé àwọn kékeré sọ̀rọ̀ ní tí a dọ̀rọ̀ tó ṣẹlẹ̀ láyé náà àbá súnlẹ̀ ní bàbá ní bàbá ní bàbá lánàṣẹ àbá súnlẹ̀ ni àbíká sọ̀rọ̀ kùdí jọ́ lẹ́jọ́ rẹ̀ ẹ̀dá sọ̀rọ̀ kùdí jọ́ lẹ́jọ́ rẹ̀ ẹ̀ sọ̀rọ̀ ìrìn lẹ́yìn ẹ̀yẹ mọ́sẹ̀kì ẹ̀mẹ́jẹ̀ rẹ̀ kọ́ sọ pé kí n tẹ̀yìn ni wàláyé ìtàn bí mo ṣe ń wí fún yòó bí mo wá sí wá fẹ́ kó rí fún pẹ̀lú tí mo sọ fún un àdápadà rẹ̀ kọ́ lọ́wọ́ lòfún lórí àwọn wọ́n yẹ pé màá jẹ́ káwọn àtẹ̀jọ́ ọmọ sọ̀rọ̀ wọn kẹ́lẹ́ wọn sí bàbá wa lọ́dọ̀ bàbá àfa wa lánàṣẹ̀ ànàkúnlá ọlọ́jẹ́ mi ó kù hmm. bàbá lánàṣẹ̀ ní kóòlù gbogbo yín àdúgbò ọgbọ́n ọgbọ́n sọ̀rọ̀ pé àpẹẹrẹ pàtẹ́yìn náà máa ṣe ẹ̀rọ àbá àgbọ̀ àyè gbọ́ àìsí bí ẹ bá rí mi ẹ̀rọ ló ṣe kọ́rọ́ obìnrin bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ mọ́ tó bá a láwọn ṣe fẹ́ pé ṣe wọ́n mi lọ sí òsì àmọ́ nẹ́sẹ̀ ní àrùn yá ni dáadáa yóò tẹ̀ sọ fọ́mọ tàwọn náà ní ìlòkó tàbí yé èyí táwọn fẹ́ ṣe jẹ́ bá àgbà ṣe ti yẹ kí ọ̀rọ̀ pẹ̀lú rẹ̀ sáà lẹ́ẹ̀kejì akẹ́kọ̀ọ́ ìgbàlá tó bá àfa wà ní sá mo yé kọ ọlọ́run yóò gbé ọlọ́run lọ́kà ẹ ẹ tiẹ̀ tíra yìí bàlágà jẹ́ bẹ́ẹ̀ bàlágà ní kò mọ̀ bàlágà ní máa ń tìyàn kọ́kàn bàlágà ní ó kú púpọ̀ bàlágà bẹ́ẹ̀ bá ṣe tọ́lọ́ kí lọ́wọ́ bàlágà kí mọ̀ bá rẹ̀ bàlágà ní kò ní ti yí kọ́ ẹlòmínú wọn tó bí ìyàwó bí mẹ́rin náà mo ní kí lọ sọ kó fún un títí dàbí sọ̀rọ̀ náà ni obìnrin náà gbogbo ìwọ tẹ́ fún oúnjẹ tẹ́lẹ̀ mẹ́wàá fi ara kẹ wọ́n wá kọ́ bọ́ọ̀bù sí tó fi gbà fọ́. báyọ̀ níbi ìtì ẹ̀ máa fi ní ìkànnì ẹgbẹ́ sọ̀rọ̀ sí àwọn ẹ̀rọ. mi ò fẹ́ ọ̀nà ọ̀nà ẹrù tẹ́lẹ̀ kan ká ló fọ́lé wọn bá gbé wọn á gbé bọ́ọ̀sì wọn tó bọ́ sómi tọ́jọ́ sí ó ní gbàgbé sàlámù báàgì rẹ tó bọ́ sómi nígbà tó ń wá nǹkan tí ò sí lọ́dọ̀ mi lọ́dọ̀ ọ̀bọ̀ ẹ̀rọ omi bàbá dé wọn ń gbẹ̀ ó tún ẹni tí ò sí lọ́dọ̀ mi tó lọ́dọ̀ ọ̀bọ̀ tí bá kìkà bá bó mi ṣebí afa dáadáa ṣebí ti sọ fún ọ pé kọ́ ọ máa padà lọ ọ sọ bẹ́ẹ̀ bàbá dé wọ́n láyé èmi ní ayé èmi àrùkùnà ìdí abá dúdú kò sí nílé òkè ẹ ṣe àmà pé ìwọ ju nǹkan sí bí ẹsẹ̀ rẹ báyìí. ti ṣe báyìí kò ní rí kawọ́ rẹ bó o díjú tó bá ṣe báyìí àmọ́ tọ́ bá ṣe báyìí ti rí lọ́ọ̀kan ni ọkọ rẹ tí ọjọ́ lójú tó bá ti jẹ́ pé ọjẹ́ ni ọlọ́ àfa rẹ tí ọjọ́ lójú torí pé o ti sún ẹ nígbà téèyàn mú ọwọ́ rẹ báyìí tó fi bójú rẹ láì bíjú sórí sórí ìlà tó wà mẹ́ ẹ kálukó sílẹ̀ wo ọwọ́ yín báyìí àtẹ́lẹwọ́ yín ẹ fi sójú yín báyìí ṣe rí à láì bíjú ṣe rí à ń béèyàn ṣe rí oore tó súnmọ́ yẹn lọ́tọ́ bá sílẹ̀ lọ́kàn sórí abórí ẹ tó wà lọ́kàn ní wọn káwọn ní tiẹ̀ lọ́dọ̀ àfáàní wọ́n tó wà lọ́kàn nítorí wọn wà tún yẹn lẹ́bàá ṣùgbọ́n lọ́sí sọ yìí ẹ wá jẹ́ fún ilé ìrìn tí mo wí pé gbogbo ẹni ẹ bá ti rí tọ́jọ́ tà fà yìí kò gbọdọ̀ tó rẹ̀ yìí ṣùgbọ́n tó kọ́ wà kí ló wí àwọn mẹ́ta kan bẹ̀ bẹ̀ ṣùgbọ́n ẹ̀lẹ́ ló kọ́ wọn bẹ̀ ṣùgbọ́n kọ́ wọn bá fẹ́ kà fún yìí ẹ̀ẹ́kẹ̀rin tọ́lọ sọ ni pé thalatha thalatha alladhina khalafu ẹ̀sìn sọ́rọ́ nípa ọmọ ẹ̀kọ́ ẹ̀ka tẹ̀lé ọlọ́run àwọn mẹ́ta kan àwọn mẹ́ta nì wíbẹ̀ ọlọ́run àwọn mẹ́ta nì tí ń ta khalafa an amri rasuli tí wọ́n tí wọ́n ta Ta papa sọ́wọ́ ànábì ọlọ́lọ́ àwọn mẹ́tẹ̀ẹ̀ta mi. àwọn mẹ́tẹ̀ẹ̀ta mi. ẹ̀fàyé ẹ̀fàyé sùn. fàyè sùn wa. ọlọ́lọ́ wà nẹ́bí. wà nẹ́bí. fàyè sùn. fàyè sùn. wà sọ fún gbẹdọ abẹ sórí ni kò fàyè sùn. wà sọ fún gbẹdọ abẹ sórí ni kò fàyè sùn. ìyá máa fún ọ̀nà tó fàyè sùn wa. ẹ gbọ́. àgbọ̀. ẹ mú kọ́ dàbí fún mi ọmọ yẹn lọ́tà fáà rẹ ọmọ bá sọ̀rọ̀ ọmọ pé ọmọ tí ó jẹ́rìí ike ẹ̀ka tó sọ ọmọ tí mo máa sọ yẹn pẹ̀lú àwọn akéwì mẹ́rin àwọn ọmọ bá wà